ní fúlàní àṣírí ńlá bí fúlàní ṣe gba ilẹ̀ haúsá ní pé ìlọrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ẹ̀ tún ṣe títí títí dóni ta fi ń bá yín sọ̀rọ̀ lórí gbólóhùn ńlá tá a mú wá àwọn ẹ̀kọ́ kàǹkà téèyàn ò gbọ́dọ̀ ṣaláìmọ́ gbọ́ bó bá ti wá gbọ́ tán fi ránṣẹ́ sẹ́lòmíì kìran rẹ̀ ìran mi ìran wa kó mọ̀ bá a parun. Hmm. ẹ arákùnrin wa ọláwálé ọmọtọ́ṣọ́ ọmọ àdìgún ẹ mà káàbọ̀ sórí gbàgede ètùtù rí. mo kí gbogbo ilé mo kí everybody mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ẹ̀yin bàbá wa àtẹ̀yin wa nílé lóko àti ní diaspora gbogbo yín pátá mo kí. ẹ ṣeun. ìdí tí a fi gbé yín wá lónìí bàbá wa àdìgún a ṣàkíyèsí wípé <laughs> nǹkan ti ṣe Yorùbá o nǹkan ìtún ṣe Yorùbá bá a ti ń tún bá yín sọ̀rọ̀ ẹ fẹ́ kẹ́ ìnà ń bẹ fún wa ta làwọn Fúlàní gan-an tá à ń sọ nípa rẹ̀ tí wọ́n kó àwọn haúsá ní pápá mọ́ra tí wọ́n kó ní pé ní pápá mọ́ra tí wọ́n tún wọnú lọrin tí wọ́n tún ṣe wọn bí ọṣẹ ṣojú ẹ̀ náà ń bẹ. ẹ ṣeun àwọn fúlàní ẹ̀yà kan ni wọ́n tọ́ pé ní wọn ò ní specific country kan tẹ́lẹ̀ dákọ̀ pé tọ̀ ìlú wọn ni o kò sí adara fúlàní wọn a máa dá mọ̀lú káàkiri inú igbó fúlàní lè rìn láti sokoto ó lè rìn dé bayelsa tí ó máa da ẹran nínú igbó káàkiri fúlàní wá poríṣi méjì oríṣi kan làwọn tó ń pè ní táwọn fúlàní àwọn táwọn fúlàní yẹn àwọn a máa bá wa gbé wọn máa bá àwọn èèyàn gbé nínú ìgboro àwọn ni wọ́n ń pè ní táwọn fúlàní àwọn nomadic fúlàní tá a pè ní kejì àwọn náà tún wá ní ìpele méjì ìpele àkọ́kọ́ òun làwọn fúlàní tẹ́ pé ní inú igbó làwọn ń gbé wọ́n wà lójú kan wọ́n sì ń da ẹran bẹ̀ tí wọ́n máa ń sè sójú kan àwọn kan tó wá ń bẹ tó jẹ́ ẹ̀yà kejì nínú àwọn fúlàní yìí àwọn ò tiẹ̀ jókòó rárá rárá nínú igbó nínú igbó ìran lọ káàkiri wọ́n lọ ní kò dúró àwọn yẹn ní pure nomadic fúlàní tó ń pè ní bòròró tọ́ba wa fẹ́ gbádùn lẹ́kṣọ̀ tòní torí pé ọṣẹ́ tí Fúlàní ṣe ní West Africa kìí ṣe kékeré Fúlàní kọjá ntàrò Fúlàní ti kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà wọ́n ti kó wọn lẹ́rú Fúlàní ti dààmú ọ̀pọ̀lọpọ̀ kọ́ńtírì kọ̀ọ̀kan ní West Africa tẹ́ bá wo ohun tí ń ṣẹlẹ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ipò yẹn Fúlàní ló wà ń bẹ̀ Fúlàní fẹ́ gba ilẹ̀ wa wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá kò wá yẹ kí ká bá wo gbogbo ohun tó ti ṣẹlẹ̀ nílùú kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan nínú ìlú tá à ń pè ní nàìjíríà yìí gan gbogbo ẹ̀ láwọn àyànnà náà ní lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lẹ́sẹẹsẹ lẹ́sẹẹsẹ ṣùgbọ́n tá a bá fẹ́ gbádùn ta ni fúlàní ó yẹ ká gbé e látòrí àwọn haúsá torí pé kí ni ọ̀rọ̀ tá à ń sọ yìí bá a ṣe fẹ́ kú òlóko ẹrú ni torí pé ti wà lóko ẹrú Hmm. torí pé kọ́ńtì kan náà tó ń pè ní nàìjíríà òun náà ni yorùbá wà òun ni ìgbò wà òun ni ìṣẹ́kìrì wà òun ni òròbó wà òun ni nupe wà tá à ń pè ní tápà àti àwọn ẹ̀yà oríṣiríṣi ńgbà tí ìlú ti dà wá pọ̀ táwọn òyìnbó tó ti kó apapọ̀ ibẹ̀ ni wàhálà ti dé ṣùgbọ́n hmm. ọṣẹ́ tí wọ́n ṣe fún àwọn haúsá ó le púpọ̀ tó pé ní lónìí ìran haúsá wọn ò jẹ́ nǹkan kan mọ́ ló wá yẹ tá a bá fẹ́ gbádùn rẹ̀ dáadáa ká gbé e látòrí àtàní haúsá. Hmm, ẹ ṣeun ẹ ṣeun so lórí lórí haúsá ìyẹn ni pé ìtẹ̀ ń bá wa sọ haúsá àti fúlàní wọ́n yàtọ̀ síra wọn gédéǹgbé. bẹ́ẹ̀ ni. ó ta ta wá lé haúsá yìí ẹjá bẹ̀rẹ̀ ẹjá mú láti bẹ̀ yẹn kó ba lè yí àwọn èèyàn kan dáadáa nítorí pé wọ́n ní bọ́mọdé ò bá bá tẹ̀ yóò dandan kó bá rọ̀ bá ẹ bá wa nà án bẹ̀ dáadáa bàbá wa àdìgún adà fún yín ẹ ní rí ń gbé sọnù bí òṣèlú ọmọ aláṣẹ Olódùmarè. àmì ò mọ̀ nípa púpọ̀ ìtàn yìí tá à ń sọ yìí lọ́tà fẹ́ bẹ̀rẹ̀ báyìí àsọ̀tàn láti fi dá wàhálà lẹ̀ àsọ̀tàn láti fi ba ìran kan jẹ́ àwa fẹ́ sọ eléyìí ni láti fi lè jẹ́ kí àwọn èèyàn wa mọ irú ọṣẹ́ tí àwọn adaràn yìí ṣe tá à ń pè ní Fúlàní hmm. torí pé kí ni tá a bá ju pájú sẹ́lẹ̀ fúlàní ó kó wa hmm. lẹ́rú o tí nínú oko ẹrú náà la wà wọ́n máa kó wa lẹ́rú ẹ jẹ́ wá gbé látòrí ọṣẹ́ tí wọ́n ṣe fún àwọn ìran tá à ń pè ní haúsá ta ni hmm. haúsá àwọn haúsá jẹ́ ìran kan tí wọ́n ń wà ní àrèwá àwọn haúsá yìí ẹ̀yà oríṣiríṣi ni wọ́n hmm. ìpìlẹ̀ wọn láti Sókó láti Daura ni. Hmm ní ìpìlẹ̀ haúsá gẹ́gẹ́ bí ìpìlẹ̀ yorùbá nísìnyí á sọ pé ilé Ifẹ̀. Hmm, Daura Daura. Hmm. ní ibẹ̀ ni àwọn haúsá ti pilẹ̀ tó ti wá ń tàn káàkiri lọ sí Sokoto lọ sí Kebbi lọ sí Zamfara lọ sí Bauchi lọ sí Adamawa lọ sí Gombe títí déédé Jigawa déédé Kano Kaduna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tèmọ́ Katsina. Hmm. arákùnrin kan bẹ tó ń pè ní. arákùnrin tá à sọ yìí ìlú Daura ni Bọ̀yájídà ti wá Bọ̀yájídà yìí nílùú Daura tó jẹ́ ìlú Haúsá tá a ní ìpìlẹ̀ gẹ́gẹ́ bá a ti sọ pé Ilé Ifẹ̀ hmm. wọ́n wá ní pírọ́blẹ̀mù kan nílùú yẹn pírọ́blẹ̀mù omi ni kànga ọ̀kan ni wọ́n ní ní gbogbo odidi ìlú yẹn ibẹ̀ lẹ ti lè pọnmi ẹ wá lè pọnmi níbẹ̀ àfi ọjọ́ Jímọ̀ nìkan torí pé kí ni ejò ńláńlá kan wà ń bẹ̀ kò aláwọ anybody láti pọnmi àfi ọjọ́ Jímọ̀ nìkan eléyìí wá jẹ́ ìbànújẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ nílùú tá à ń pè ní Dàwúrà gẹ́gẹ́ bí ilé pẹ́ ilé Ifẹ̀ bó ṣe jẹ́ orísun Yorùbá orísun ìlú àwọn Haúsá là ń pè ní Dàwúrà tọ̀ arákùnrin tá à ń pè ní Bàyájídà yìí ó mà tó dé Daura àwọn ìlú àwọn Haúsá gẹ́gẹ́ bí gẹ́gẹ́ Daura tá à ń sọ yìí obìnrin a máa jọba ó ní ni ọba tó wà ń bẹ̀ ń gbà yẹn hmm. bákan náà tẹ ẹ bá lọ sílùú kan tó ń pè Zaria Queen Amina of Zauzau òun náà jọba ń bẹ obìnrin a máa jọba ọkùnrin a máa jọba nílùú àwọn hmm. ìlú tawawi tẹta ní orísun àwọn haúsá tá a pè ní dàwúrà arákùnrin yìí tá a pè ní bayajida ó wáá fẹ́ mú mi ó wáá bá ìyá arúgbó kan sọ̀rọ̀ pé kódà kó bùn lómi ìyá arúgbó ìwà bùn lómi ìyá arúgbó ìwà sọ fún pé ní à wàhálà ta ní ní ìlú dàwúrà ni kò sómi ọjọ́ Jímọ̀ náà là máa rómi pọn kí ló dé ejò ni ejò kan bẹ tó ń pa àwọn ènìyàn ẹni tó bá lọ síbẹ̀ àfọ̀jọ́ Jímọ̀ nìkan ni bayajida wá sọ pé ní so ẹ lè júwe ibẹ̀ fún mi ah má lọ ó fẹ̀mí ara rẹ wéwu ó ní ẹ má wọ̀rí báyìí dídà bá gba ibẹ̀ lọ pẹ̀lú ìyá arúgbó yìí nígbà tí wọ́n débẹ̀ wọ́n bá débi tí kànga yìí wà ń bẹ̀ bí ìyá bá sún sẹ́yìn títí ẹ̀ bárakùnrin ṣe mú igbá tó nà sínú kànga tó ń tó mì í ó ń fa omi yẹn jáde àṣejò ti wà ń bẹ̀ ejò ti gbórí síta ejò yọ orí ẹ̀ sókè báyìí pé kóun sá bọ̀yájìdá gbá orí ejò yìí mú ni. ọ ba gé orí ẹ̀ ìgbà tó gé orí yìí ó wá mú orí yẹn ó sọ sínú àpò ó wá mú gbogbo bọ́dì yòókù ó kàn síta níbi etí etí kànga ìyá arúgbó ìbá ní èèmọ̀ lélẹ́yìn rí o pẹ̀lú ìyá yìí wọ́n bá farabalẹ̀ pọn omi wọ́n pọn gba ọ̀dọ̀ lọ òyìnkí bá kàn nílùú sẹ́ríkì ti kú sẹ́ríkì ti ni wọ́n ń pè ejò yẹn ni wọ́n ń pè ní sẹ́ríkì ejò yìí bá àwọn yẹn bá rí gbogbo ejò wọn lẹ́jọ́ ńlẹ̀lẹ̀ ògìtì kan ní gbogbo ìlú Daura Mátòun jẹ́ ọba Daura tá a pè nílùú Haúsá orísun ìlú àwọn Haúsá òyìnkí dọ́dọ̀ ọba ọba ní kọ́ńdà kò kọ́ba òun wá ẹni tó pa ejò yìí tóun bá rí onítọ̀hún òun máa dá ìlú òun sí méjì òun máa fún ọ ní pààtì kan bẹ́ẹ̀ kò sì kò pẹ́ bí àwọn èèyàn ṣe ń yọjú nù pé àwọn làwọn pa ejò àwọn làwọn pa ejò ọba wa nítọ tẹ bá pa ejò orí dà ẹ mú orí wá wọn mọ lẹ́nu kankan nílùú nígbà tó ìkí wá kan tó ìkí wá dé ọ̀dọ̀ arábìnrin tó gba bọ̀yájídà sílé ìyá arúgbó ó bá sọ fún bọ̀yájídà pé nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ ó tẹ̀lé mi lọ dáàfin ó ní kò nídìí onírárá o gbọ́dọ̀ tẹ̀lé mi dáàfin ni wọ́n bá jọ dé àfin ọba bá sọ pé tọ̀ ìwọ ló pẹ́ jù ó ní bẹ́ẹ̀ ni ẹ̀rí dà ó bá mú eré ejò yóò mú síta ah ọba bá sọ pé tọ̀ òun ti ṣàdéhùn o òun máa dá ìlú òun sí méjì ni ẹni tó bá pa ejò yìí kó mọ kó máa mú ìdajì ìlú lọ. Hmm. Bọ̀yájídá lóun ò fẹ́ ó lóun ò nídìí kí ló wọ́n fẹ́ ó ní ìwọ gangan ni mo fẹ́ fẹ́ ìwọ gangan mo fẹ́ fẹ́ ká má hmm. fọ̀rọ̀ gùn bọ́ sí fẹ́ra wọn nìyẹn ìgbà ń gbé fẹ́ra wọn wọ́n sì ń wọ́n sì ń gbégbé àlàáfíà àwọn haúsá tẹ̀ ń wò yẹn oríṣiríṣi ẹ̀yà ni wọ́n haúsá a máa dúdú gidi gan wọ́n máa ń dúdú wọ́n dúdú wọ́n sì máa ń kúrú ẹ lè rí haúsá tó pupa kò sí ní gbogbo pírọ̀dì yẹn pa haúsá pupa kò sí nínú haúsá. bàbá wa àdìgún àwọn àwòrán tá à ń wò ń bí yìí gan ó fi hàn pé àwọn haúsá yìí wọ́n dúdú kirimu kirimu kirimu ni. Oya, yá ẹ má bọ̀rọ̀ yín lọ ẹ má bọ̀rọ̀ yín bọ̀. so àwọn ọkùnrin ẹ bá wo àwọn ọkùnrin wọn wọ́n máa ń dúdú ni ẹ bá wo àwọn obìnrin wọn wọ́n máa ń dúdú ni bá ẹ bá fura tẹ bá wo àwọn àwòrán yìí dáadáa ẹ rí àwọn obìnrin wọn wọ́n kúrú wọ́n máa ń kúrú nínú àwọn àwọn haúsá tà ni ẹ máa rí arábìnrin kan tó ń já tó ń po tó lẹ́nu yóò mọ̀ wá po itọ́ ma máa jáde lẹ́nu ẹ̀ borí ti gbé nìyẹn evil spirit ti wọnú bọ́ọ̀dì rẹ tó bá yẹ yóò máa wá pariwo ẹ máa rí ohun kan máa wá jáde nínú ẹnu ohun tó máa jáde yẹn ó máa máa wá sọ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ máa wá take note by ti gbádùn tán ti padà sípò òun ni wọ́n sọ ohun sọ ó lè sọ pé ní ó lè dáko ẹnìkan pé ó ní problem yóò dákọ pé solution ni kan báyìí báyìí ni wọ́n gbọ́dọ̀ ṣe sí i so culture haúsá gẹ́gẹ́ bí yorùbá náà ṣe ní àṣà àwọn haúsá náà ní àṣà títí wọn àwọn haúsá sì ní wọ́n ní òkígbẹ́ haúsá máa mú ọ̀bẹ kó máa fi ra kó máa fi rí ara rẹ̀ bọ́dì rẹ̀ báyìí yóò máa fi hmm. yun bọ́dì rẹ̀ hmm. ó lè mú ọ̀bẹ gẹ́gẹ́ bí inú àwọn àwòrán yẹn ẹ máa rẹ́nìkan tó fa ìtì ẹ̀ tó ń fi ọ̀bẹ tó fẹ́ fi gé àwọn haúsá wọn ń lo òkígbẹ́ àwọn haúsá náà ni wọ́n ń sóògùn àwọn haúsá a máa jóògùn àwọn haúsá a máa ṣẹbọ ìmí a máa sí ejò ìmí a máa hmm. bọ igi ìmí a máa bọ àlìjọ̀nù oríṣiríṣi nǹkan làwọn haúsá ṣe ní gbogbo pírọ̀dì yẹn eléyìí jẹ́ nípa àwọn haúsá àwọn náà wá jagunjagun ni wọ́n láwọn haúsá wọn àwọn náà jagun ogun ìjà ni wọn jà gẹ́gẹ́ bí irun tó ṣẹlẹ̀ sílẹ̀ yorùbá yorùbá ìjà là ń jà là ń jà lẹ́ẹ̀mí ọ̀tá ń bára wá jà gẹ́gẹ́ bí ogun kìrìjì. Hmm. bẹ́ẹ̀ náà ni hmm. nínú àwọn haúsá ìjà ni wọ́n bára wọ́n jà wọn ò rẹ́ eléyìí gbàlú eléyìí eléyìí fẹ́ gbàlú eléyìí wọ́n máa ń gba àyè lẹ̀ fún àwọn ọ̀tá láti wọlé sí wọn. haúsá máa ta obì haúsá máa ṣe bísínẹ́sì haúsá máa pẹja haúsá máa ṣiṣẹ́ oko àwọn haúsá súnmọ́ alágbẹ̀dẹ ni wọ́n wọ́n máa ń rọ ọ̀bẹ hmm. wọ́n sì máa ń ṣe oríṣiríṣi iṣẹ́ àwọn haúsá tẹ̀ ń wò yìí wọ́n máa ń ṣe bísínẹ́sì dáadáa kò síbi tí wọn ò lè rìn dé wọ́n lè dé Ghana ní gbogbo àsìkò yẹn wọ́n máa ń rìn káàkiri wọ́n lè rìn dé Cameroon wọ́n ṣe òwò iṣẹ́ òwò ni wọ́n ṣe wọ́n ṣe bísínẹ́sì hmm. iyọ̀ wọ́n ṣe bísínẹ́sì eh, eh, eh, kí ni wọ́n ń pè tí ń jẹ́ mẹ́wá mílẹ̀tì yẹn oríṣiríṣi nǹkan òwò ni Haúsá máa ń ṣe bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n Haúsá wọ́n wọ́n strong dáadáa wọ́n ní agbára tọ̀ kí ló wá ṣẹlẹ̀ sí Haúsá o hmm. nígbà tó gbé ọdún kan àwọn míì gba islam nínú àwọn haúsá tí wọ́n ń ṣẹ̀sìn islam kì í ṣe gbogbo wọn bọ́n ṣe ń ṣẹ̀sìn islam yẹn àwọn ọba wọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wọn náà ti ń wọ́n ti ń wọ́n ti ń wọ́n ti ń wọ́n ti ń di mùsùlùmí bẹ́ẹ̀ ìlú haúsá ta wá sọ yìí bayajida wá bí ọmọ kan tó ń pè ní bàó nígbà tó ti fẹ́ ẹ bàó ó ti fẹ́ dẹ́wúrà má ọmọ tó wá bí yẹn tó ń pè ní bàó ó wá bí àwọn ọmọ méje tẹ bá ma tó máa ń sọ wípé ní haúsá bọ́kọ̀ì banza bọ́kọ̀ì hmm. haúsá méje ọmọ àlè méje haúsá hmm. bọ́kọ̀ì tó ń sọ yẹn sẹ́yìn pé ní àti sọ pé ní dàwúrà ní ìpìlẹ̀ wọn haúsá bímọ ọmọ rẹ̀ wà ní dàwúrà ọmọ rẹ̀ wà ní kano ọmọ rẹ̀ kan wà ní katsina ọmọ zaria ní ìlú kan bẹ gangan ọmọ rẹ̀ kan rano ọmọ kan wà ní biram tá à pè ní hadeja so àwọn ọmọ hmm. tí tí um, tí wọ́n bí yẹn òun ló wá spread káàkiri ní gbogbo àwọn táwọn yìí tá a dárúkọ yìí hmm. so àwọn ni wọn àwọn yẹn ni wọ́n ń pè ní haúsá bọ́pẹ̀ ṣe wá rí bọ̀yájídà ó tún wá fẹ́ ẹrú ẹrú tó fẹ́ yẹn ó fi ṣe ìyàwó kejì ẹrú yẹn gangan wọn orúkọ rẹ. bàbá wa àdìgún ẹ bàyájídà tó pa ejò yẹn ó fẹ́ ọbabìnrin hmm. yẹn ó tún wá fẹ́ ẹrú hmm. ẹrú ní ìbẹ̀rẹ̀ hmm. ìdè báyìí ẹrú yẹn tún bímọ fún mi. ẹrú yẹn tún bímọ fún mi ẹrú yẹn tó wá bímọ fún mi yẹn òun ni wọ́n ń pe orúkọ rẹ̀ ní orúkọ rẹ̀ ní gbogbo níyà. orúkọ ẹrú yẹn Bọ́gbóríyá hmm. ẹrú tó lọ pẹ́ yẹn ẹrú yẹn náà wá bímọ kan tó ń pè ní Karbagari Karbagari yìí tó jẹ́ ọmọ ọkùnrin àwọn ọmọ tóun náà wá bí káàkiri àwọn ni wọ́n ń pè ní Banza Bọ́kwẹ̀ hmm. Banza kí ni wọ́n ń pè ní Banza ká sọ pé ní ọmọ àlè hmm. so àwọn náà wá spread káàkiri sáwọn táwọn àwọn náà lọ káàkiri spread káàkiri but náà làwọn yẹn o. bọ́rọ̀ ìtàn àwọn haúsá ṣe jẹ́ ènìyàn torí ká ṣe ní kékagé ní kúrúkúrú but a ti wá sọ pé nínú àwọn haúsá yìí a ti sọ nípa kọ́ọ̀tù wọn sọ̀rọ̀ kò ní dàbí pé bóyá àwọn haúsá náà máa bọ nǹkan wọ́n ń bọ nǹkan o wọ́n ń ní ń jẹ́bẹ̀ o wọ́n ń oríṣiríṣi àwọn nǹkan làwọn náà bọ wọn máa bọ àlìjọ̀nú wọn máa bọ ejò wọn máa bọ igi oríṣiríṣi nǹkan làwọn náà ń bọ wọ́n sì máa ń control evil spirit òun là ń pè ní àlìjọ̀nú wọ́n lè hmm. pe àlìjọ̀nú wọ́n lè rán àlìjọ̀nú ńṣẹ́ lọ́wọ́ wa sọ sẹ́ńbì lọ dá wàhálà àti síbì wọ́n lè ránṣẹ́ kò sí tún ọ bẹ́ẹ̀ sì ni àwọn haúsá máa pidán haúsá máa hmm. pidán haúsá lè ní kẹgbẹ́ abọ́kalẹ̀ nísìnyí yóò wá dé tó bá ní tó bá dé abọ́ yẹn yóò wá sọ pé irú oúnjẹ wo lẹ́ ń fẹ́ bá sọ pé ní ẹni ìdí túwó ẹ máa bá túwó ń bẹ̀ irú ọbẹ̀ wo ọbẹ̀ kúkà ọbẹ̀ kúkà yẹn làwọn ará àlọ́rin ń pè ní lúrú hmm. ẹ gbà ń tó bá sọ pé ẹ bá ń fi pọ̀nmọ́ sí ẹ bá ń fi ẹran sí ẹ máa bẹ ẹran ẹ so gbogbo oríṣiríṣi nǹkan bíi àwọn àwọn oríṣiríṣi idán gbogbo ẹ̀ làwọn náà ń ṣe kò sí yàtọ̀ hmm. kò yé ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tó yẹ pé ní ọ̀pọ̀lọpọ̀ wa a lọ sí àwọn agbègbè wọn bá a ṣe ń bá yín sọ̀rọ̀ lónìí àwọn tó ń bọ nǹkan wà nílùú haúsá o wọ́n ń bọ̀ àtọ́ ń bọ nǹkan nílùú haúsá ṣé ìtọ́ ìwé fún wa báyìí ìtọ́ ìwé fún wa báyìí bàbá wa àdìgún ni pé lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ ní twenty first century yìí wọ́n ṣì ń bọ nǹkan nílẹ̀ haúsá bẹ́ẹ̀ ni hmm. tẹ̀lé tẹ bá lọ sí Sumaila local government ní Kano tẹ bá lọ sí Gwaruzo ní Kano tẹ bá lọ sí Takai ní Kano gbogbo àwọn gbòríko gbòríko yìí ẹ máa bá wọn bẹ̀ tí wọ́n bọ̀ nǹkan bẹ̀ láti wá káwọn Haúsá fẹ́ try láti differentiate wọn torí pé wọ́n kọ́ àwọn o wọn ò pa gbogbo àwọn kìnìyẹn tì wọ́n wá ń pè wọ́n ní Maguzawa maguzawa àwọn ẹlẹ́bọ tàbí kọ́ tó ń tún lè gbà mí wọ́n lè pè wọ́n ní bàmágújè àwọn tó ń bọ nǹkan bàmágújè láti fi lè differentiate wọn bẹ̀t haúsá náà gbogbo wọn ẹ máa bá ti wo structure wọn ma everything èdè tó lédè míì tó ń sọ èdè haúsá náà wọ́n sọ lẹ́nu. àwọn aṣọ yìí pé ní àwọn míì nínú àwọn haúsá majority wọ́n ti gba ẹ̀sìn wọ́n ti ń ṣe Islam kó tó di pé ní wọ́n lọ gba àlejò ọ̀ràn àwọn àwọn làlejò ọ̀ràn òun náà làwọn tá à ń pè ní fúlàní tani fúlàní tani fúlàní òun la fẹ́ bẹ̀rẹ̀ nísìn. Hmm. ìran wo ni fúlàní àwọn fúlàní jẹ́ ìran kan tó pé wọ́n á máa daran káàkiri wọ́n á máa daran àwọn ọkọ wọn ẹran ni wọ́n iṣẹ́ ẹran ni wọ́n ń ṣe kọ́ máa da màálùú fúlàní a máa gun orí màálùú tó bá fẹ́ kírọ̀sì odò màálùú tẹ̀ yẹn ń wẹ odò dáadáa bẹ́ẹ̀ni. àwọn fúlàní wọn máa ta nínú àwọn tó jẹ́ ọ̀dọ́ wọn àwọn ni wọ́n máa ń sábà da ẹran àwọn àgbàlagbà nínú wọn tó ti dàgbà dáadáa àwọn ni wọ́n máa wà nílé pé tí wàhálà bá ṣẹlẹ̀ láti lè máa parí ìjà láàrin àwọn tó máa ń jà àìsí wa ń sọ lẹ́ẹ̀kan pé ní fúlàní yìí a ní oríṣi méjì ni wọ́n o a ní táwọn fúlàní wà tí wọ́n ń gbé pẹ̀lú wa àwọn ìyẹn ìwà tiwọn àwọn ìyẹn dáa torí pé wọ́n ti ń gbé pẹ̀lú èèyàn wọ́n ti ń hùwà bí èèyàn wọn ò hùwà bí ẹranko bẹ́ẹ̀ àwọn tá a wá pè ní nomadic Fúlàní yẹn tó pé inú igbó ni wọ́n wà a wá sọ pé ní àwọn yẹn gan tún wá pín sí méjì ọ̀kan nínú wọn ẹ rí i pé ní àwọn yẹn nínú igbó àwọn máa ń da ẹran káàkiri ni wọ́n ń da màálùú wọn ò ní dúró wọn ò dúró wọn lọ sí tiwọn ni ó lè da màálùú láti Sokoto kó dà lọ sí Èkìtì ẹ̀yin náà wo oríṣiríṣi àwọn tó tójú rẹ̀ máa ma pàdé nínú igbó àwọn hmm. kan tó wà nínú wọn nínú àwọn fúlàní yẹn inú igbó làwọn wà àwọn ò lọ káàkiri mọ́ wọ́n wà nínú igbó tó ń kọ́lé sí tó bá sì wo àwọn ilé wọn ẹ máa rí i pé ní ilé koríko ni táwọn hmm. àwọn fúlàní ń gbé tó bá sì wo àwọn dírẹ́sì wọn fúlàní náà máa ń ṣe dírẹ́sì o ẹ̀rì tí ó mọ̀ tí ó kun ojú oríṣiríṣi àwọn nǹkan ló mọ̀ fi kun ojú wa ni ó fi kun ojú ara rẹ̀ tó bá ń hmm. lówó dáadáa ẹ̀rì pé àwọn fúlàní wọ́n slender tó bá wo àwọn píkṣọ̀ yìí ẹ rí i pé wọ́n máa ń sábà sílẹ́ndà kò pọ̀ nínú ẹ̀yà fúlàní tó ń sanra kò sì pọ̀ nínú ẹ̀yà fúlàní dúdú wà nínú wọn o àmọ́ dúdú wọn pọ̀ pupa pọ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ nípa àwọn ẹ̀yà haúsá haúsá ẹ̀ lè rí haúsá kan tó pupa ní gbogbo pírọ̀dì yẹn tá à ń sọ yìí torí ọmọ tó rà pé wọ́n ti gbalẹ̀ wọn tó ti ń fẹ́ra wọn ló fà tó fi jẹ́ pé ẹ lè máa rí pupa pupa nísìnyí nínú àwọn haúsá àwọn hmm. fúlàní lè máa ń pupa wọ́n sì máa ń tẹ́rẹ́ inú wọn máa gùn wọ́n sì máa ń hmm. fáìn dáadáa fúlàní sì ní irun ah, wọ́n ní irun gidi láwọn fúlàní tẹ̀ ń wò yẹn wọ́n sì ní àyà wọ́n ní àyà ìlú ẹgbà fúlàní kò tí fúlàní ò lè wọ̀ tí fúlàní bá fẹ́ wọ ìlú kan nísìn bá wà ń bẹ̀ máa yẹn kò sí bí odò yẹn bá ti tó màálù kọjá ń bẹ̀ màálù hmm. ó ń odò tẹ́ ń fẹ́ cross yóò wá mú màálù ẹ̀yọ̀ kan yóò máa tarí màálù máa wá kọjá tó bá ti wá kọjá tán àwọn yòókù náà máa wá wọn àkàsódò bọ́n sì máa wẹ odò nìyẹn tẹ́lẹ̀ fúlàní a máa fa irú irú màálù ló máa ń fà tó fi kírọ́ọ̀sì odò bẹ́ẹ̀ tó bá ti wá débi ẹ́ẹ̀jì ibi ẹ̀gbẹ́ odò yẹn ó máa yóò kàn ju wọn ní ìpani so màálù táwọn ó máa ju ìpadà dá òun náà fúlàní fi wá wò pé ah the kọ́ máa gun ẹ̀yìn ẹ̀ àbí tẹ bá ti mọ̀ pé ẹ bá fa irú rẹ̀ tẹ bá ti súnmọ́ bí ẹ́ẹ̀dì yẹn ẹ tètè bẹ́ if not ó máa jù wọ́n nípa ni. so àwọn fúlàní tẹ̀ ń wò yẹn wọn a máa bá màálù sọ̀rọ̀. láwọn fúlàní wọn a máa bá màálù sọ̀rọ̀ wọn máa ń kọ̀ǹtró màálù. tó bá ní kó dúró yóò dúró tó bá ní kó máa lọ yóò lọ. tí fúlàní bá ti rí pé bẹ́ẹ̀ danger kan bọ̀ tó bá ti súfèé báyìí ó ti yé wọn ó ti níbi táwọn fúlàní táwọn màálù yẹn máa lọ sáré farapamọ́ sí tó wọn wà yòlú ti ó ní àyà gidi gan ògo sì ń bẹ bí ìṣẹ̀kẹ̀rẹ̀ ògo ń bẹ lóríṣiríṣi ó lè disappear ó lè disappear kò sí tóun tí ò lè tí ò lè dà òun náà sì ń lo àlìjànú láti fi lè ṣọṣẹ́ tọ̀ àwọn fúlàní ìtẹ̀ wa ń sọ̀rọ̀ wọn yìí yìí wọn a máa ṣòwò ẹrú òwò ẹrú àwọn fúlàní a máa ṣe wọn a máa lọ sílùú onílù wọn a jẹ̀lú yẹn wọn a kọ́ wọn lẹ́rú wọn a sì ta ẹrú wọn a gba owó gbogbo oríṣiríṣi ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ báwo ni fúlàní ṣe wá di pé ní wọ́n wọ ilẹ̀ haúsá àfáà kan bẹ tí wọ́n ń pè ní Usman Danfodio tẹ́ bá wo àwọn ọmọ píkṣọ yìí ẹ máa rí píkṣọ Usman Danfodio lóríṣiríṣi nínú àwọn àwòrán yẹn Usman Danfodio fúlàní ni bàbá rẹ̀ ló wọ ìlú tí à ń pè ní gòbírí tó jẹ́ ìlú Sókótó ọ̀kan nínú ìlú àwọn haúsá àwọn mhm. ẹ̀yà ara gòbírí yìí wọ́n máa ń kọ ilà níbi ilà máa wà níbi ẹ̀gbẹ́ ẹnu wọn báyìí láwọn gòbírí tí wọ́n gbà tí wọ́n tẹ̀dó sílùú yẹn wọn ò kọ̀ tí baba Usman Danfodio tó tẹ̀lú yẹn gbà tó tẹ̀lú yẹn ó bá àwọn haúsá ń bẹ̀ tó ń ṣẹ̀sìn wọn wọ́n sì gbà á lálejò gbàtọ́ ni pé àfààní mùsùlùmí gẹ́gẹ́ bíi títí wọn àwọn ò wọ́rì wọ́n sì gbà á lálejò wọ́n sì ń jọ ń gbégbé àlàáfíà tí tó fi bímọ tó fi bí Usman Dan Fodio nígbà tó dé stage kan ibẹ̀ ni bàbá Usman Dan Fodio bá kú ọba tó jẹ́ ọba Fúlàní àtọ́jẹ́ ọba Haúsá nígbà yẹn òun á mú ọmọ rẹ̀ tí wọ́n ń pè ní Yunfa ó bá taari ẹ̀ lọ sọ́dọ̀ Usman Dan kó mọ ká kéwú torí pé Usman Dan Fodio onímọ̀ ni ó mọ kéwú dáadáa láti kékeré ló ti ń kọ́ ìmọ̀ ó kọ́ mọ̀ lọ́dọ̀ bàbá ẹ̀ látara pé ó ń kọ́ ìmọ̀ ó dé Agadas ìlú tó ń pè ní Niger Agadas Niger Republic yẹn ìlú kan hmm. bẹ nínú agara nínú Niger yẹn tó ń pè ní Agadas àwọn àfáà pọ̀ ń bẹ̀ yẹn dáadáa ó tún lọ ka kéwú ń ó mọ̀ ń ka kéwú káàkiri títí tó ti tó fi padà nígbà tó ti di ọmọ ogún ọdún rọ́nà ti bẹ̀rẹ̀ sí jíyìn rere tó sì ń ṣe wàásù káàkiri tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti gba títí ẹ̀ a sọ pé ní ọmọ ọba àgbà yẹn tó jọba gòbírí ọmọ rẹ̀ náà tá à ń pè ní yunfa òun náà ka kéwú bẹ̀ bẹ̀ǹgbà tó dé àkókò kan wọ́n bá bẹ̀rẹ̀ sí ní problem ní ìlú tá à ń pè ní ìlú gòbírí tá à pè ní ìlú Sokoto káfíyànnà hmm. náà rẹ̀ kó fi yé àwọn èèyàn wa tá a bá sọ pé ní gòbírí ẹ̀yà ní ń gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá nísìnyí tá a ní Ẹ̀gbá tá a ní Ìjẹ̀bú tá a ní Ìkálẹ̀ tá a ní hmm. àwọn Ìṣẹ́kìrì tá a ní àwọn Ìgbómìnà gbogbo wọn náà Yorùbá náà ni wọn dialect ni yàtọ̀ lókè wà díẹ̀ díẹ̀ nínú èdè yẹn bẹ́ẹ̀ náà ló sì wà nínú àwọn Haúsá wọ́n ní Dáwúráwá wọ́n ní Góbúráwá wọ́n ní hmm. Kásináwá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ̀ gbogbo àwọn àwọn ẹ̀yà tá à ń sọ yìí àwọn ẹ̀yà tí Usman Danfodiyo tí bàbá rẹ̀ bá lálejò nígbà tí wọ́n bá wọn tó ń wọ̀lú wọn àwọn là ń pè ní gòbírí ìran gòbírí ni wọ́n so àwọn ìran hmm. gòbírí yìí ọba àgbà yẹn tàwa ni ó mú ọmọ ẹ̀ tó ń pè ní Yunfa ó ní kó ka kí ó lọ́dọ̀ Usman Danfodiyo ọmọ tiẹ̀ náà ti di àfa tó ka kéwu bẹ́ẹ̀ ẹ wá jẹ́ kíní kan yé wa o Usman Danfodiyo àti bàbá ẹ̀ wọn ò gbé Islam wá fún àwọn Arabi o ó bá wọn pẹ̀lú ẹ̀sìn ni o ó bá wọn pẹ̀lú ẹ̀sìn. bẹ́ẹ̀ mo gbọ́ nínú ọ̀rọ̀ yìí pé wọ́n ti lẹ́sìn tẹ́lẹ̀ kóun tó dọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ ni wọ́n ti lẹ́sìn wọn tó ti ń ṣe islam wọn o wọ́n ti ń ṣe islam àwọn tó ń ṣe bọ́ wà àwọn tó ń ṣe islam wà wọn nílùú yẹn kò gbé islam wá fún wọn ó bá wọn pẹ̀lú ẹ̀sìn ni ṣùgbọ́n ọlọ́run fún Usman Danfodio nímọ̀ dáadáa ó mọ kéwú ó sì nímọ̀ ọlá pé ńgbà tó pé ìlú yẹn ni wọ́n bí i sí òun náà ti gbọ́ èdè haúsá ó ti gbé ti haúsá bẹ́ẹ̀ létà ni bàbá rẹ bá bẹ̀rẹ̀ sí ní problem àní Usman Danfodio bá bẹ̀rẹ̀ sí ní problem pẹ̀lú bàbá Yunfa kọ́lá tó hmm. bẹ̀rẹ̀ sí ní ni pé ní ó ń ṣe wàásù lórí àwọn nǹkan complain tí àwọn aráàlú táwọn haúsá ń sọ fún àwọn haúsá ń fi ẹjọ́ sun ehm, àfáà because ọ̀pọ̀lọpọ̀ àwọn haúsá náà ti lọ ń kí lọ́dọ̀ Usman Danfodio wọ́n wá ń ṣàlàyé fún Usman Danfodio pé ní ọba máa ń fìyà jẹ àwọn ó máa ń fìyà jẹ aráàlú wípé ní owó tó ń gbà ní owó orí wọ́n máa ń kó jẹ ni ibo àwọn obìnrin wọ́n máa ń fìyà jẹ obìnrin wípé tó àwọn oríṣiríṣi àwọn ẹ wọ́n ń ṣẹbọ wípé dẹ̀ obìnrin wọ́n ń jẹ́ káwọn obìnrin jáde káàkiri wípé àwọn èèyàn ń bọ nǹkan lóríṣiríṣi wọ́n sàn fẹjọ́ sun Usman Danfodio wípé nípa ogún jíjẹ mo ò wọn tó ta pè ní súnà tó ta pè ní sẹ̀ríà òfin ẹ̀sìn ipò wọn ò tẹ̀lé. eléyìí Usman Danfodio ń ṣe wàásù against gbogbo orú nǹkan báyẹn nígbà tó awọn kókó àwọn aráàlú wa bẹ̀rẹ̀ sí sí ọba láwọn hmm. haúsá wọn bẹ̀rẹ̀ sí wọn tọ̀ ibi tí wàhálà ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn wàhálà bẹ̀rẹ̀ ó bá di pé ní ọba àdúgbò wọn pé ah, àwọn aráàlú mọ̀ àlejò táwọn àlejò tá a gbà wọlé yìí ní ọ̀dọ̀ rẹ̀ ni gbogbo wọn rán lọ ọba bá pe Usman Danfodiyo pé ó dà pé ní ó yẹra fún wa o ó ti fẹ́ dá wàhálà lẹ̀ láàrin wa pẹ̀lú àwọn èèyàn wa níbí èmi dé ọbaṣà lé wọn bá lé kú mẹ ó dà gẹ́gẹ́ bíi pé ẹlẹ́yìn kú ní Ọ̀yọ́ state ìbíníbàdàn ló wà ẹ wá lé kú ó wá sá lọ sí Ìsẹ́yìn sẹ́ńpẹ́ nínú Ọ̀yọ́ state náà ló wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ibi tó wá wà yẹn àwọn èèyàn wá rán lọ síbẹ̀ kò pẹ́ ibẹ̀ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí bíúdi army wọ́n bá hmm. bẹ̀rẹ̀ sí rọ àwọn nǹkan ogun ọ̀pọ̀lọpọ̀ nǹkan ogun ogun tó ń lò àwọn haúsá náà ló bá wọn rọ tọ́lọ́ haúsá máa rọ wọ́n máa rọ ọ̀bẹ wọ́n máa rọ idà wọ́n máa rọ ọ̀fà gbogbo lórí kìsìsì nǹkan báyìí náà wọ́n ń sìn tó sì jẹ́ pé ní táwọn irinṣẹ́ tí fúlàní ń lò nìyẹn fúlàsì ní fúlàní sì ni wọ́n cooperate láàrin ara wọn tẹ́ bá bá fúlàní kan jà yóò sọ fún ìkejì ẹ̀ tí ò bá sí láyé mọ́ yóò ní kó bá ń gbẹ̀san yóò sọ fún ọmọ ẹ̀ igbó kó bá òun gbẹ̀san ibẹ̀ ni àwọn fúlàní bá bẹ̀rẹ̀ sí gádà ámì wọ́n bá ń pera wọn wọ̀lú wọ́n bá ń pera wọn wọlé díẹ̀díẹ̀ òkìkí bá kàn sọ́ba àwọn atọ́wọ́lọ́gbà yìí wọn mọ̀ tí kú nǹkan báyìí báyìí là ń gbọ́ ọba òbí bẹ́ẹ̀ ka kínní yẹn kún kò pẹ́ ọba bá kú nígbà tó bá kú ìyún ń fata lókè lọ́dọ̀ Usman Dan Fodio òun náà bá dọba nígbà tó dọba òun náà kọ̀ntínù láti kẹ̀yìn sí Usman Dan Fodio lásìkò tí wọn òróró kàn bí àwọn Fúlàní ṣe wọ ìlú nìyẹn wọ́n bá pa ọba Yúnfà wọ́n pa ọba Yúnfà ọba Yúnfà yìí tó tó pa wọ́n jà wọ́n jẹ ogun yẹn tẹ́líbù but wọ́n sà pa ọba Yúnfà because uh, attack ti sí ẹ tí Fúlàní bá fẹ́ bá yẹn jagun Fúlàní ò ní bá yín jagun face to face o àsìkò tẹ́ ẹ̀rọ kan lóru òun ni ó máa sígun ọdún ló máa sígun ọ̀lú bí wọn bí ogún ti bẹ̀rẹ̀ ni fúlàní sì ní ìwọ̀n a máa gun ẹṣin gẹ́gẹ́ bá àwọn haúsá náà ṣe ń gun ẹṣin fúlàní a máa gun ẹṣin dáadáa wọ́n sì ní àwọn ọfà tó pé ní kò gbúdọ̀ kẹ̀jẹ̀. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn idà idà fúlàní ó kọjá ń tàn rò lọ́sàn-án lọ́ọ̀rù ni wọ́n wọnú ìlú yẹn wọ́n pa ọba yẹn bọ́n ṣe gba ìlú táǹpẹ̀ ní kínní nìyẹn ìlú àwọn haúsá ní ìlú àwọn gòbírí tó jẹ́ Sókótó lónìí wọ́n gba ìlú yẹn nígbà tí gba ìlú yẹn mọ́ wọn lọ́wọ́ Usman danfodio Fodio tá ń wú tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó gba ìlú yẹn mọ́ wọn lọ́wọ́ ìyàwó mẹ́rin ni Usman danfodio Fodio ní ọ̀kan nínú ìyàwó ẹ̀ Maimuna ọ̀kan nínú ìyàwó ẹ̀ Aisha ọ̀kan nínú ìyàwó rẹ̀ òun ni wọ́n ń pè ní Awa ọ̀kan nínú ìyàwó ẹ̀ ni wọ́n ń pè ní Adiza ṣùgbọ́n hmm. àkọ́bí ọmọ ẹ̀ gangan òun náà ni eh, Muhammad Bello. ni ọmọ tó kọ́kọ́ bí ó tó wá bí nana usman ó tó wá bí abubakar atiku gbogbo àwọn ọmọ yẹn àwọn ọmọ tó bí nìyẹn tó usman danfodio yìí nígbà tó wá di pé tó ti tó ti gba ìlú tá à ń pè ní ìlú àwọn wòbírí nílùú àwọn haúsá ó gbàlú yẹn lọ́wọ́ wọn tó ó wá ní àbúrò kan tó ń pè ní abdullahi ọmọ ìyá rẹ̀ ni tó láìkì ẹ̀ gidi gan tó nífẹ̀ẹ́ tọ́jú ọmọ ìyá ẹ̀ tó sì tún tóun náà tún kakẹ́wó lọ́dọ̀ usman danfodio òun náà onímọ̀ ni wọ́n bá tún wò pa ìlú kan ló tún wà lọ́ọ̀kan yìí ìlú yẹn wọ́n ń pè ní Gwandu àwọn Haúsá náà ló wà nílùú yẹn òun ló wà ní Kebbi State lónìí wọ́n bá tún lọ sínú yẹn wọ́n bá tún gba ìlú yẹn pa wọ́n pa ọba abẹ wọ́n gba abẹ ó wá fi ọmọ rẹ̀ ó ní kó jẹ ọba ti Gòbírí ó tún á mú ọmọ rẹ̀ kejì àyè àbúrò rẹ̀ tó ń pè ní Abdullahi ó jẹ ọba Gwandu nígbà tó jẹ ọba Gwandu ibẹ̀ làwọn Fúlàní bá bẹ̀rẹ̀ sí káàtó ilẹ̀ haúsá one by one wọ́n bá ń gba ilẹ̀ haúsá káàkiri títí dídí lónìí tàbá wa ń sọ yí pé ní ìlú wo ni àwọn haúsá àti àwọn fúlàní ti wá gbà wọ́n gba sokoto wọ́n gba zamfara wọ́n gba kẹ́bì wọ́n gba adamawa wọ́n gba gombe wọ́n gba bauchi wọ́n gba jigawa wọ́n gba kano wọ́n gba katsina wọ́n gba zaria wọ́n gba láfíà wọ́n gba àwọn pààtì kan ní niger state nídìí eléyìí ṣe wá rí nínú ìlú kọ̀ọ̀kan lápèjúwe ní ìsìtàbá sọ pé ní nasarawa àwọn ọba tó wà ní nasarawa tó yọ ọba fúlàní wọ́n lé ní mẹ́jọ hmm. ní kánò gan lápèjúwe àwọn emir tó jẹ́ fúlàní nílùú kánò ọba márùn ló wà ń bẹ̀ náà ní dúṣe àwọn emir pọ ń bẹẹ náà nílùú kaduna emir of zauzau emir of jemaha emir of birnin gwari emir of lere. báwọn bá ṣe wà káàkiri nìyẹn ibùn tẹ mọ́ gombe emir of gombe wà emir of duku wà emir of deba wà emir of akko wà emir of yemaltu wà Emi of bindiga wà emir of nafada wà Emi of funakaya ẹ wo àwọn emir tá à ń sọ yìí nínú gombe nìyẹn o láwọn emir emir emir emir tọ́pọ̀ àwọn fúlàní fúlàní fúlàní fúlàní gbogbo àwọn táwọn táwọn táwọn táwọn táwọn bá ṣe gbà káàkiri nìyẹn. so nídìí eléyìí àwọn fúlàní yìí wọ́n bá bẹ̀rẹ̀ sí gba gbogbo ilẹ̀ haúsá wọ́n gba gbogbo ilẹ̀ haúsá máwọn haúsá la pátá làwọn wá fi ń sọ fún àwọn èèyàn wa pé ní ẹ má jẹ́ ká rìláàsì tábà rìláàsì fúlàní ó kó wa lóko ẹrú torí yorùbá ti wà nínú oko ẹrú ìgbò ti wà nínú oko ẹrú kò kàn tí complete wọn ò tí complete assignment wọn ni tábà gbọ́ ọ̀rọ̀ tí ọ̀kan nínú àwọn ọmọ ọmọ Usman Danfodio sọ ó ní ìlú tẹ́ ẹ pè nínú Nàìjíríà ó ní estate great grandfather wọn ni wọ́n ti rí pé àwọn làwọn ní ipe ní ìlú tẹ́ ń pè ní nàìjíríà o estate great grandfather àwọn ni àwọn làwọn ní àwọn tẹ́ ẹ sì rí nínú àwọn àárẹ̀wá yẹn tá a pè ní middle belt yẹn ó ní irinṣẹ́ ló jẹ́ fáwọn táwọn máa lò bó bá ṣe wu àwọn làwọn máa control wọn ó wá ní sẹ wá rí àwọn ẹ̀yà yorùbá àti ìgbò àtàwọn ẹ̀yà yòókù ó láwọn yẹn àwọn ipe ní àwọn yẹn àwọn ò ní jẹ́ kó rúlù láéláé àwọn ò ní fún wọn ní opportunity láti dorí ipò ipò gbogbo ọ̀nà làwọn ó gbà láti make sure pé ní ìrandíran wọn ò ní ní agbára láti lè ṣèjọba ó tún wá sọ yìí pé ní conquer territory náà ló máa padà jẹ́ ní gbogbo ilẹ̀ ìsàlẹ̀ ilẹ̀ Yorùbá nídìí eléyìí làwọn wá ń sọ fún ọ tí ò bá yé tó bá ń lísìn sí sórí tá à ń sọ lónìí Fúlàní tẹ̀ ń wò yẹn kì í ṣẹran rírọ ọgbọ́rọ̀ Nàìjíríà là ń sọ tá a bá sọ nípa Mali wọ́n sọ sẹ́ńbẹ̀ẹ́ tábà sọ ń pa Burkina Faso Fúlàní sọ sẹ́ ń bẹ̀ tábà sọ ń pa Guinea wọ́n sọ sẹ́ ń bẹ̀ wọ́n sọ ní Senegal wọ́n sọ ní Gambia ní Sudan ní Ghana ní Sierra Leone ní Cameroon ní Central African Republic ní Mauritania ní Guinea Bissau ní Ivory Coast ní Chad ní Togo ní South Sudan sẹ́ni pé ó kọjá bẹ́ẹ̀. ó kọjá bẹ́ẹ̀. gbogbo àwọn kọ́ńtì tí mo dákọ̀ yìí ẹ̀ẹ́dì bíi tí Fúlàní ti jẹ president president Senegal Fúlàní ni gbogbo bẹ̀ à ń bọ̀ wá síbẹ̀ o nísìnyí ìwọ tí ò bá wá yé nínú àwọn ọmọ ìyá wa tí wọ́n ń takò wá ní ntànṣe kí nígbà tí gbogbo àwọn fúlàní ti tọ́lé pa àwọn ìsọ̀bàdé wọn lórí ní gbogbo ìlú wọn emir sokoto fúlàní emir zamfara fúlàní emir of Kebbi fulani ẹ má gbàgbé pé ní ìlú tí mo dákọ máa sọ pé ní Sokoto ní Zamfara nínú ìlú yẹn ibòmí ń tó pé ní fulani tó jọba ń bẹ nínú àwọn táwọn táwọn ń wọn jọba èèyàn mẹjọ ọba fulani mẹjọ ló wà ń bẹ mi ìlú mi ọba fulani mi ọba fulani ìlú mi gbogbo àwọn ìlú tẹ̀ ń dárúkọ haúsá ló níbẹ̀ tẹ́lẹ̀ wọ́n lọ́wọ́ wọn ni. haúsá wọn lọ́wọ́. Hmm. wọn ti gbà mọ́ wọn lọ́wọ́ ẹ jẹ́ ká tó báyìí ọba Sokoto Fúlàní ọba Zamfara Fúlàní ẹ má wàá gbàgbé o pé bá a ṣe ń ka yìí o àwọn Zamfara tá a dákọ ọba pẹ̀mbẹ̀ tó jọba Fúlàní tọ hmm. tó kì í sọpọ ìlú mi bẹ pé ọba mẹ́jọ ló wà ń bẹ Fúlàní gbogbo wọn ẹ lérè tó jẹ ń bẹ ọba Sokoto Fúlàní ọba Zamfara Fúlàní ọba Kẹ́bì Fúlàní ọba adamawa fulani ọba gombe fulani ọba bauchi fulani ọba jigawa fulani ọba kano fulani ọba katsina fulani ọba zaria tá a ń kaduna state fulani ọba nasarawa tá a lafia pè emir of hmm. lafia fulani abẹ́rẹ́ báwọn ibo ah! tó ẹ mọ naija gangan ọba tó wà naija naija naija nílùú naija naija. àwọn fúlàní wà nínú wọn tọ́lọ́ bá pọ̀ nínú náíjà náà kò wá mọ níbẹ̀ o tọ́ba tó wá bọ́ sí ti ọ̀rọ̀ tó lọ́sẹ̀lú gọ́vnà Sokoto fúlàní gọ́vnà Zamfara fúlàní gọ́vnà Kebbi fúlàní gọ́vnà Adamawa fúlàní gọ́vnà Gombe fúlàní gọ́vnà Bauchi fúlàní gọ́vnà Jigawa fúlàní àá ókè níbo wá làwọn haúsá wà.

fúlàní gómìnà of nasarawa fúlàní gómìnà of niger fúlàní ẹni pé wọn láti dé. ọ̀rọ̀ fúlàní là ń sọ lọ́wọ́ o tó ṣẹlẹ̀ láàrin fúlàní pẹ̀lú haúsá àti ìbọ́ sí ìlú mi o àti ìdè bọ̀rọ̀nù o àti ìdọ́dọ̀ àwọn nupe o tá ń pè ní tápà àti ìdè títò ìta àwọn ìlú ìlọrin o àti ìbọn nítorí federal level o àti ìdè gbogbo bíi yẹn o níṣẹ́ ta sọ pé ní gómìnà gómìnà fúlàní fúlàní fúlàní fúlàní tọ̀ àwọn fúlàní yìí tó wá gba ìlú haúsá kí mo wá ní àwọn haúsá wà kí ló dé bẹ́ẹ̀ bọ́ sí federal level náà ẹ rí i pé gbogbo wọn fúlàní fúlàní fúlàní ni wọ́n àwọn ìran tá à ń pè ní fúlàní yìí jagunjagun ni wọ́n o jagunjagun ni wọ́n wọ́n sì máa ń destroy ni hmm. fúlàní a máa destroy fúlàní ò kọkú kò sí kò tí ọṣẹ tí fúlàní ò lè ṣe tẹ bá bá fúlàní jà tẹ́ ẹ ní problem pẹ̀lú fúlàní yóò lọ àsìkò tá ẹ̀rọ kan ní òru ló máa padà wá tí ò bá ráyè àti gbẹ̀san yóò sọ fún ọmọ rẹ̀ kalẹ̀ ipe nǹkan báyìí báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ sóun lọ́dún báyìí báyìí ní nǹkan báyìí báyìí báyìí ọmọ rẹ̀ ó padà gbẹ̀san fún hmm. bó so ogún ọdún ló máa padà gbẹ̀san fúlàní a máa jẹ oko olóko fúlàní a máa rẹ́ẹ̀pù obìnrin fúlàní wọn a máa pa àwọn èèyàn nínú igbó àwọn fúlàní táwọn á sọ yìí nísìn tá a sọ pé wọ́n ń rèpò obìnrin wọ́n á máa kidnap àwọn èèyàn wọ́n á máa dìṣọ́ oko lóko kí ni wọ́n ń wá wọ́n ń gba ransom lọ́wọ́ àwọn èèyàn wọ́n tó bá ti lówó lọ́wọ́ wọ́n pa á. kí ẹ wá ṣe pé bóyá ìran Yorùbá nìkan ni wọ́n ṣe fún rárá wọ́n ṣe fún ẹ̀yà míì wọ́n ṣe fún hmm. àwọn Ìgbò wọ́n ṣe fún àwọn Southern Kaduna wọ́n ṣe fún àwọn Benue wọ́n ṣe káàkiri wọ́n ṣe fún àwọn tó ń ra àwọn ará jọ́ọ̀sì bó ṣe ṣe káàkiri nìyẹn irú wọn tó ṣe fún haúsá gan-an lára láwọn tó ń kó lẹ́rú fúlàní ò sì ní í gbà pé kó òun wà lọ́ndẹ̀ ẹni bọ̀dì ó máa ń fẹ́ jo lórí ni tẹ́ bá gba fúlàní láàyè díẹ̀ díẹ̀ ni ó máa wọlé yín wọlé sí yín la wọlé sí yín la wọlé sí yín la títí tó fi gba kò yín bí fúlàní ṣe máa ń ṣe nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa torí ọ̀rọ̀ ẹ̀sìn ojú ẹ̀sìn ni wọ́n fi ń wò wọn ò ní fẹ́ sòótọ́ sọ wà nínú ẹ̀sìn kíní àbẹ́sìn kejì pé ká máa pààyàn ni ṣó wà ń bẹ̀ ǹjọ́ yẹ ká máa tẹ̀lé ẹ̀rọ ẹ̀yàn wọn sílẹ̀ ẹni tí yóò fún. bàbá wa Àdìgún ó wá ó wá fi hàn pé tara obì wà lára obì tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí pé àwọn kan á máa wí pé àwọn òyìnbó gẹ̀ẹ́sì àwọn ló wá kọ́ àwọn adarí fúlàní sí àwọn ẹ̀yà tó kù lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n bí tẹ́ ẹ ti mú ìtàn yìí ẹ̀kọ́ ti fojú múmu hàn wípé àwọn aráabí yìí ẹni tá ìbá gbé pàápàá tí ò tiẹ̀ yẹ kí wọ́n súnmọ́ sàkáání ènìyàn ǹjẹ́ wọ́n mọ̀ bí tẹ́ ẹ sọ̀rọ̀ débi kan pé wọ́n á máa ṣoògùn wọ́n máa ṣe mo rántí ìgbà mo wà kékeré wọ́n máa kó ìgbànú tíra àgúnmu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n á máa kó wá sí apá ọ̀dọ̀ wa ń bí àṣẹ oògùn burúkú tó fi ráyè àwọn èèyàn ni torí mo rí pé tí wọn ò bá ráyè àwọn ènìyàn báwo ni wọ́n á ṣe máa sọ wípé ọ̀rọ̀ ẹ̀sìn ṣé ẹ̀sìn sọ wípé ká gbalẹ̀ onílẹ̀ ká pa ká báyàwó ẹ̀sùn ká gérí ẹ̀ torí mi mọ bí tí ẹ̀sìn kan ti sọ̀pọ́ọ̀tì torí pé ẹ̀sìn tó sọ wípé béèyàn bá jalè ẹ̀ṣẹ̀ ni àtẹni tó pààyàn àtẹni tó ṣe burúkú nítorí ẹ̀sìn torí ẹ̀sìn tó ti ń pààyàn yẹn ibi níwájú olódùmarè ni ẹ ẹ máa tẹ̀síwájú bàbá wa àdìgún. ṣe nígbà tí àwọn fúlàní tán ti gba gbogbo òlu haúsá tán pátá tó yẹ pé ní gbogbo táìtù táìtù táìtù tó wà nílẹ̀ haúsá níbi ipò fúlàní gbogbo wọn lápẹjú pé nísìn tá bá sọ pé ní ọba ọba sábọ̀rọ̀ ní àwọn afọbajẹ àwọn afọfajẹ gbọ́dọ̀ wà àwọn àjòyè gbọ́dọ̀ wà baálẹ̀ gbọ́dọ̀ wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ipò yìí pátá fúlàní náà ló di gbogbo ẹ̀ mú tá bá sọ pé ní ọba fúlàní ni àwa sọ pé ní òkè ńgbà tọba bá tọba jẹ fúlàní òkè àwọn afọbajẹ ńkọ́ gbogbo afọbajẹ pátá nílùú àwọn haúsá fúlàní gbogbo wọn wàhálà dé àwọn baálẹ̀ baálẹ̀ ńkọ́ àti alá àti mágàjí gbogbo wọn pátá fúlàní ni gbogbo wọn kí ló dé which mean pé ní lápèjúwe ní ti tàbá sọ pé rú wo Sokoto nísìn ta ni ọba Sokoto Fúlàní àwa ní gbogbo àwọn akimi làwọn ń pè wọn akimi làwọn ní balógun balógun gbogbo afọbajẹ pátá kò sáwúsá kankan bẹ́ẹ̀ ẹ dákun tó pé ní ojú ẹ̀sìn ni pé wọn làwọn fẹ́ tún ẹ̀sìn sí ok tó bá fẹ́ tún ẹ̀sìn ṣe lé fún àtẹ̀bíṣe bẹ́ẹ̀ ṣé kò wá sí nínú ìran haúsá tó kéwú lọ́dọ̀ Usman Dan Fodio ni ṣé kò sí kankan tó nímọ̀ tó lè jẹ ọba ṣé kò sí kankan tó rí ẹ pé nínú gbogbo ṣé gbogbo náà ni lórí wọn dọ́ta tó bá yẹn àbí agenda wà láti gba lò nílẹ̀ nídìí eléyìí gbogbo ipò pátá ìjòyè gbogbo fúlàní ni wọn kí ló sì fà á òun ni pé ní sẹrí láti lórí akimi àti mèǹgúà àti dẹgẹtì tó ra àwọn pòsíṣàn mẹ́ta yẹn náà ni ta ni gbogbo hmm. fúlàní ni wọn gbogbo àwọn stéètì yẹn fúlàní ni gbogbo wọn ẹ wo nínú gbogbo emirate tó wà pátá five hundred and forty eight emirate ló wà five hundred and forty eight emirate wa five hundred and forty eight emirate ló wà nínú wọn láti rí àwọn tó jẹ́ first class nínú wọn láti rí àwọn tó jẹ́ second class nínú wọn láti rí àwọn tó jẹ́ third class tó jẹ́ fúlàní ni wọ́n five hundred and forty eight ẹ̀rí pé ní wọ́n sọsẹ́ gidi ṣé ẹ̀sìn náà lóní kẹgbà gbogbo yẹn àbí ẹ̀ ń gbalẹ̀ onílẹ̀ wọ́n ti gbalẹ̀ onílẹ̀ bí àwọn fúlàní ṣe wà nísìnyí fúlàní tó bá fẹ́ wá láti Senegal ó fúrì èyí tó bá fẹ́ wá láti Gambia ó fúrì tó bá mọ ìyá kan náà ni wọ́n èdè kan náà ni wọ́n ń sọ wọ́n sì ní àwọn jagunjagun káàkiri tó ń pè ní kutakore lẹ́yìn ìyẹn gan àwọn fúlàní tá à ń sọ yìí buhari gangan ni grand patron wọn ó ní bàbá àṣàlẹ̀ fún gbogbo fúlàní òun ló fọ̀tọ̀ jẹ́ pé ó ń dáàbò bò wọ́n ó mọ̀ pé wọ́n ń sọsẹ́ ẹ rí i pé àwọn òyìnbó wọ́n ti wọ́n ti sọ wọ́n lórúkọ ní wọ́n sọ̀rọ̀ nípa àwọn terrorist group wọ́n fi fúlàní ṣe ipò kẹrin ní gbogbo àgbáńlá ayé ṣùgbọ́n ní nàìjíríà tó ti ń pààyàn tó ti ń dúnbò àwọn èèyàn tó ti ń gbalẹ̀ àwọn èèyàn tó ti ń rẹ́pù àwọn èèyàn wọn tó ń ti kidnap àwọn èèyàn tó ń gba ransom wọn ò sọ̀rọ̀ nǹkan kan pa wọn wọ́n ń dáàbò bò wọ́n ẹ wọ́n bọ́ sí ń pa àwọn èèyàn wa káàkiri ní gbogbo àwọn ìbàràpá ni ìgangan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń pa àwọn èèyàn káàkiri lẹ́kìtì ni lóòdó ni gbogbo ojú ọ̀nà níta bá fẹ́ travel wàhálà ni ìmù tẹ mọ́lẹ̀ haúsá bá ti ń bá yín sọ̀rọ̀ fúlàní àmọ́ wọn kó àwọn haúsá bíi ọgọ́rùn-ún méjì ọgọ́rùn-ún mẹ́ta láwọn stúdẹ̀ntì kí wọ́n ní ìyàtọ̀ fúlàní àti haúsá fúlàní torí ẹ máa gbọ́ tó ń sọ pé ní fúlàní ọ̀tọ̀ haúsá fúlàní ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni ìyàtọ̀ wà ń bẹ ìlú tí fúlàní bá ti kọ́ńkà nílẹ̀ haúsá gbogbo ìlú wọn tó ti kọ́ńkà yẹn wọ́n wàá pera wọn ní haúsá fúlàní kí ló bọ̀ tó fi ní wọ́n sọ pé ní haúsá fúlàní sẹ́yìn ní ìbẹ̀rẹ̀ haúsá ò lè fẹ́ fúlàní tẹ́lẹ̀ wọ́n ti kọ́kọ́ consider wọn as inferior nígbà tó pé ní ọ̀pọ̀lọpọ̀ wọn ẹrú ni wọ́n tẹ́ bá wọ ààfin ọba ẹ máa rí àwọn tó ń wọ aṣọ green àti red nínú àwọn àwòrán tẹ́ máa rí ẹ bá ti rí àwọn tó ń kó aṣọ green àti red yẹn haúsá nù òun ló wọ aṣọ pupa àwọn tó ń kó lẹ́rú nínú àwọn ọ̀ràn haúsá àwọn ni wọ́n jẹ́ ẹrú ọba àwọn ló ń tẹ̀lé ọba káàkiri tó bá tí máa tí ẹni tó wọ green and red kú wọ́n ń pè ní dogari dogari ni wọ́n ń pè wọ́n ẹni tá a pè ní dogari tó bá kú ọmọ ẹ̀ òun náà ló tún gbapò yẹn òun náà tún máa wọ aṣọ jákujàku yẹn káàkiri mo mọ̀ wọ́n rìn káàkiri ló máa rìn lẹ́lẹ́ ó lè máa aṣọ pupa àti gírèlì òun ló máa òun ní aṣọ tí ó wọ̀ kú nìyẹn o yóò tún wá fi lé ọmọ lọ́wọ́ àwọn ẹrú nìyẹn wọ́n ní ẹrú. tọ kí ló wá fọ tóbi lè jẹ́ pé ní àwọn fúlàní ló wá wà nípò káàkiri mo wá haúsá wà láti ìpìlẹ̀ ni nígbà tí àwọn òyìnbó ti dé tí wọ́n ti tí wọ́n ti tí wọ́n ti capture gbogbo ìlú àwọn fúlàní yìí táwọn awúrò ìlú tí fúlàní kọ́ńkà tó ti gbà lọ́wọ́ wọn. àwọn òyìnbó wa ń sọ pé ní ẹ fún aláwọn ọmọ tó fẹ́ lọ léèwé ẹ mọ́ tari wọ́n ti ní àwọn quota season tó ń lò ní ní táwọn kọ̀ọ̀kan. so ọ̀pọ̀lọpọ̀ haúsá sì ni ojú wọn dúdú ọ̀pọ̀lọpọ̀ wọn ti consider pé ìwé kíkà èèwọ̀ ni kì í ṣe ti tó dáa ẹni tó bá kàwé yóò wọ̀ ná ìyẹn dẹ́rù bá àwọn haúsá tó pé ní àwọn ọmọ haúsá tó pé ní ẹ̀rù wa ń ba fúlàní fúlàní ń jà sí ipò ipò lòun wá kò fẹ́ kó gba ipò lọ́wọ́ òun ó wá ń fọ́ọ̀sì àwọn ọmọ ẹ̀ àti àwọn ọmọ eh, mọ́gàjí àti àwọn ọmọ balógun balógun balógun balógun káàkiri gbogbo àwọn ọmọ ni wọ́n wá ń tarí sílé ìwé òun lọ́mọ tó fi jẹ́ pé ní àwọn ni wọ́n kàwé jù àwọn ni wọ́n wà nípò káàkiri nínú nǹkan tí fúlàní tó wá ní ni pé ní fúlàní tẹ̀ ń wò yẹn wọ́n ní ìmọ̀ wọ́n nímọ̀ brain gbàgbé nǹkan láwọn fúlàní ọlọ́run fún wọn ní ìmọ̀ bẹ́ẹ̀ tí wọ̀ yẹn wọ́n nímọ̀ àwọn fúlàní tá a wá sọ yìí nísìn nígbà tó ti wá gba gbogbo òlú àwọn haúsá tán tó ti gba everywhere àwọn náà wá ní àwọn ìjọba gbé ìjọba àwọn ìjọba amúnisìn tá à ń pè ní àwọn colonial masters àwọn náà ni wọ́n wọ́n wọ́n gbé ṣùgbà fún torí pé fúlàní kò sí ní tí ò lè ṣe láti lè protect ipò rẹ̀ kò sí ní tí fúlàní ò lè ṣe láti lè protect ipò rẹ̀ ṣé wàá nígbà tí fúlàní ti gba gbogbo òlú haúsá tán kò mọ níbẹ̀ yẹn o bí fúlàní ṣe wò bẹ̀rẹ̀ pé ah ìlú kan ló tún wà níwájú yìí tó ń pè ní bọ̀rọ̀nù ìlú tá a pè ní bọ̀rọ̀nù yìí àwọn ẹ̀yà kẹni lọ́tọ̀ àwọn èèyàn sáúsá àwọn bọ̀rọ̀nù yìí àwọn a máa kọ ìlà ìlà gbọ̀rọ̀gbọ̀rọ̀ náà máa ń kọ sí ojú níbi àárín wájú wájú báyìí máa tó fa ìlà kan tó gùn wálẹ̀ tó fẹ́ wọ wọ́n dà ó ìgùn ó lè straight wọ bí láyìí mú ẹ̀ yóò tún wá kọ ìlà bíi mẹ́ta bíi méjì méjì sí ibi ẹ̀kẹ́ báyìí ó máa fà á kó gùn àwọn ìran tó ń pè ní bọ̀ọ̀nù nìyẹn àwọn náà máa dúdú. wọ́n bá wọn pé ní à báwo làwọn ṣe fẹ́ kápọ̀lù yìí àwọn fúlàní ní eighteen thirty ni wọ́n ti ń gbìyànjú láti gba ìlú àwọn bọ̀rọ̀nù tí eh, wọ́n fẹ́ gba ìlú àwọn bọ̀rọ̀nù ọlọ́run ò fún wọn ṣe sorry mistake mo ṣe ń bì yẹn ní eighteen oh eight làwọn fúlàní bá wọ ìlú àwọn bọ̀rọ̀nú nígbà tó ń wọ ìlú àwọn bọ̀rọ̀nú ní eighteen oh eight wọ́n bá wéjì wọ̀ ló bá di pé ní Ògìgì ní surprise attack ni bí gbogbo ara bọ̀rọ̀nú bá ṣe ń sá káàkiri nù yẹn nígbà tí ìlú tó ń tó òro kan torí tẹ́lẹ̀ wọ́n ń kọ́kọ́ kọ lẹ́tà sí wọn sí ṣéhùn bọ̀rọ̀nú ṣéhùn bọ̀rọ̀nú làwọn ń pe ọba títí wọn wípé àwọn ń bọ̀ wá jagun ah, wọ́n wá dá èsì padà pé ní kí ló ń tẹ̀sí wá bá wa jagun kí nìdí tọ́ pé ní ọ̀rọ̀ ẹ̀sìn ni àwa ti ń practice ẹ̀sìn yìí for the past three hundred years. a ní mọ̀ aláwọ̀ àfọ akílódé tó bá rí i pé nǹkan kan là ń ṣe tó jẹ́ nǹkan àṣìṣe àbí mistake ẹ bá bá wa tún un ṣe àbínú sí yẹn kí ló dé tẹ́fì ọba àjà wá lógun ọlọ́run gan bínú sí yín tó bá jà wá lógun àwọn rò pé nǹkan kékeré ni lásìkò tí wọn ò rọkàn after some years báwọn fúlàní ṣe wọ ìlú yẹn ní eighteen oh eight wọ́n bá lé ọba kúrò ńbẹ̀ gbogbo àwọn yẹn wọ́n bá sá lọ káàkiri ìlú tó wá sá lọ láwọn bọ̀rọ̀nù tá a pè wọ́n ń pebẹ̀ ní Yeruwa ìlú yẹn ni wọ́n lọ farapamọ́ sí. Hmm. báwọn Fúlàní ṣe gba ìlú Bọ̀rọ̀nú nìyẹn nígbà tó ń gba ìlú Bọ̀rọ̀nú wọ́n ṣe ìjọba wọn lọ inú wọn ti dùn. ibì kan wọ́n ń bẹ tó ń pè ní Kukawa ọ̀kan bẹ nínú àwọn ọmọ royal family tó ń pè ní Muhammad Alamin, Alkenemi. Al-Kanemi ó wá sọ fún Ṣehu Bọ̀rọ̀nú gbà yẹn pé ní ẹ̀ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká ká tẹ̀dó sí Kukawa wọ́n wá lọ tẹ̀dó sí kùkàkùkà wà yẹn one hundred and thirty kilometres ni síbi tí àwọn fúlàní gbà wọ́n wá lọ tẹ̀dó síbẹ̀ yẹn ìlú tó wọ́n wá tẹ̀dó sí ibẹ̀ ni wọ́n ti continue pẹ̀lú jíjọba wọn torí pé ní àwọn Borno eh, empire àwọn kò sẹ́ni tó nílẹ̀ tó Borno kò sí ẹni tó ní ilẹ̀ tó Borno ní gbogbo olú ní Nàìjíríà kò sí ẹni tó nílẹ̀ tó wọn. Hmm. kó tó wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ọ̀tì ilẹ̀ yẹn kéékèèké tọ̀ nígbà tó wá wà ń bẹ̀ inú àwọn fúlàní ti dùn wípé àwọn ti tún fínísì àwọn eléyìí láì mọ̀ pé ní àwọn kànúrì àwọn náà ń pìpìà fún wọn àwọn náà láwọn jagunjagun láwọn kànúrì wọn ní àwọn jagunjagun wọn láwọn tó ní agbára gidi gan ní àwọn kànúrì yìí àwọn kànúrì yìí tẹ́ bá wò wọ́n dáadáa ẹ rí i pé wọn á máa dúdú họhọhọ wọ́n sì àwọn náà oríṣiríṣi àwọn tó ń ṣẹbọ wà nínú wọn àwọn tó ń ṣẹ̀sìn wà nínú wọn bẹ̀tẹ̀ àwọn ẹlẹ́sìn ẹ̀sìn ti rinlẹ̀ dáadáa nílùú Kànúrì kìí sì ṣe pé ní bóyá àwọn Haúsá àwọn Fúlàní ló mẹ́sìn wá rárá wọ́n ti ń ṣe ẹ̀sìn for more than three hundred years làwọn bíbù ti ń ṣẹ̀sìn kódà wọ́n gba ẹ̀sìn ju àwọn àwọn Fúlàní ṣáájú àwọn Fúlàní nígbà tí àwọn Kànúrì yìí táwọn náà ti wá prepare lásìkò tí wọn òróró kàn lásìkò táwọn Fúlàní náà òróró kàn ibẹ̀ ni ní eighteen twenty bí àwọn kanuri náà ṣe sígun lọ́rùn surprise attack ẹ wo wọ́n pa gbogbo fúlàní ní pátá tó wà nílùú yẹn wọn ò sọ wọn ò sọ ẹyọ kan kù lóru wọ́n kun wọn yẹn nìyẹn bí à ń kun ẹran ni ìpápá wọn pa gbogbo fúlàní pátá ni wọ́n bá gba ìlú wọn padà ní eighteen twenty ni wọ́n gba ìlú wọn padà lásìkò ọba tó ń pè ní Ali Dalatani òun ni Ṣẹ́hùn Borno gbà yẹn ó gba ìlú ẹ̀ padà nígbà tó ń gba ìlú wọn padà ibẹ̀ ni làwọn làwọn kanuri yìí wọ́n ṣẹ̀ wá establish Borno empire wọn padà wọ́n gba ipò hmm. wọn wọn ò fún Fúlàní láàyè lónìí hmm. bá a ṣe ń bá yín sọ̀rọ̀ kò síbi kankan tẹ́ ẹ lè sọ pé ní Fúlàní gbà lónìí ìgbé Fúlàní gbà nílùú yẹn kò sí wọn àwọn ni wọ́n gbà lu wọn nílùú wọn wọn ò rí yẹn gbà. tí o bàbá wà àdìgún náà lọ àwọn Fúlàní. bẹ́ẹ̀ kí ló bá wọn Haúsá wọ́n fi ìgbàlú haúsá àkọ́kọ́ ẹnu òkò. ṣé ẹ gbọ́ mi. mo ń gbọ́ yín. ìyẹn ni pé wọ́n gbìyànjú láti gba ìlú àwọn kanúrì. kanúrì bọ̀ọ̀nù. ní tá a mọ̀ sí bọ̀ọ̀nù wọn ò rí gbà nítorí pé àwọn yẹn gbìyànjú láti jà fitafita wọ́n lọ múra wọ́n jà fitafita wọn ò gbà kán gba ìlú wọn lọ́wọ́ wọn now bẹ́ẹ̀ni mo ní ìbéèrè kékeré kan lọ́wọ́ yín kó tó di pé tẹ̀síwájú nìtàn yín bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí nítorí pé abẹ́ abẹ̀rẹ̀ pẹ̀lú pé kì í ṣe pé a ò ní kankan ṣe pọ̀ pẹ̀lú à ń ba ẹ̀yà kan jẹ́ ṣùgbọ́n káwọn èèyàn kan bá lè mọ ìtàn ṣé gbogbo fúlàní ló wá burú torí gbogbo gbogbo nǹkan tá à sọ látẹ̀kan báyìí kò sí ìkànnì kan tá a lè rí kọ ìfún pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí buhari ń ṣe lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà gan báyìí ó fi hàn pé ìwà inú wọn ìwà ọmọ inú ló mọ́ máa ń jò kígbẹ́ ṣé kò wá sí fúlàní kankan tó tiẹ̀ wá dáa ni ṣé gbogbo fúlàní ló ń gbé ẹ rí i pé nínú gbogbo ẹ̀yà èèyàn dáadáa wà èèyàn búburú wà bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ ní àwọn kankan bẹ́ẹ̀ tá à ń pè ní trait tó yẹ pé ní ó ti wà nínú nínú blood ń tó wà nínú hmm. blood fúlàní òun ni pé ká jolórí ká gbalẹ̀ kájọba àwọn tó wọ́n lẹ́sìn àwọn tó lẹ́sìn wà nínú wọn o tó wọ́n nímọ̀ wà nínú wọn o tó jẹ́yàn dáadáa wà nínú wọn yẹn o bẹ́ẹ̀ gbogbo bá ṣe kó nímọ̀ tó kó lẹ́sìn tó wọn a máa gbalẹ̀ onílẹ̀ dìtẹ́tìkì ètò ẹ wo orú ìtàn ta sọ nísìn nígbà tí a gbà yẹn láàyè kì sọmọ ìlú ẹ ẹ gbà yẹn láàyè kókè o mọ ìwọ náà máa gbé bí àfáàní ọ wọn ó wá látara opportunity tó fún ọ tó wọ́n wà nílùú yẹn mo ti bímọ sí yẹn tẹ́ tí dàgbà títí títí tó ń gbà ọ́ tó ń fún ní respect ó wá bẹ̀rẹ̀ sí í ṣe wàásù ó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ dáadáa kò sí problem nípa yẹn nígbà tó mọ̀ pé ni wọ́n ń ṣe ẹbọ ẹbọ ni wọ́n ń ṣe o fẹ́ change ẹ̀ kí ló dé tó di pé à ń jagun kí ló dé tó fi dé pé à ń gbalẹ̀ onílẹ̀ wọ́n èyí tó fi lè dé pé mo kè é mọ̀ tẹ́ wá gbà ní tẹ́fẹ́lẹ́ ìfẹ́ tún lù ṣe ni pé ní nǹkan ṣe ò dá kí ló dé tẹ̀ fi wá gbé e fún ìran wọn àbí ṣé kò sí kan nínú àwọn haúsá tó mu tó kéwú lọ́dọ̀ rẹ̀ ni ṣé kò sí nínú àwọn haúsá tó ní wọ́n pé ṣé kò sí nínú àwọn haúsá tó ní mọ̀ ṣé kò sí nínú àwọn haúsá tó ní làákàyè ni ó sì lè jẹ́ pé ní ìlú onínú tẹ́ ẹ gbà àwọn ara yín ẹ̀ ń fi àbúrò yín jọba ẹ̀ ń fọmọ yín jọba ẹ̀ ń fi fámìlì yín jọba kí ló dé. ẹ jẹ́ ká wọlé lọ síbẹ̀ yẹn. lọ́rọ̀ kan dé báyìí ní àti ọdún bọ́dún wáyìí tábá wá ní ká fi ṣe àkàwé lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà a rí wípé pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀sán ní ìsìn ní àlàyé ni pé fúlàní gan wọn ò ní ìṣì ilẹ̀ kan ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn pé wọ́n kọ́ láti gba nǹkan oníkan nínú ìjọba nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí ó dẹ̀ ń fi hàn buhari dẹ̀ ń fi hàn ó ṣe ni láàánú ó bani nínú jẹ́ nítorí pé ẹ̀yin èèyàn ẹ máa retí part two òun tá à ń ṣe lọ́wọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí bàbá wa àdìgún ọmọtọ̀sọ́kún ó gúnlẹ̀ nítorí pé sixty minutes òun ni eléyìí tá a ṣe yìí àtún padà wá ṣe apá kejì ẹ tí gbọ́ nǹkan kan o ṣùgbọ́n ẹ jẹ́ ká gúnlẹ̀ lórí eléyìí nínú ìṣẹ́jú bíi mẹ́fà tó kù bíi mẹ́ta tó kù ẹ ṣe bàbá àdìgún ẹ jẹ́ ká fi eléyìí ká fi gúnlẹ̀ torí pé mo rí pé ọ̀rọ̀ yìí àwọn gbọ́dọ̀ parí ẹ̀ síbí nítorí àwọn èèyàn gbọ́dọ̀ mọ̀ torí pé ọmọ tí ò bá mọ̀ tán yóò sọ lẹ́nu ẹ bá ti sọ lẹ́nu kẹ ó sàpò ìyà kọ́rùn nìyẹn kọ́lọ́run ṣàánú wa lórílẹ̀‐èdè Yorùbá. ẹ ṣeun bàbá wa ẹ bá parí ẹ bá parí ẹ. mo ìtàn tá à ń sọ yìí yìí aláwọ̀ máa kọ̀ntínú pẹ̀lú part àmọ́ ẹ jẹ́ ká ṣe sọ́mùrì rẹ̀ sọ́mùrì rẹ̀ ní kúkúrú a sọ fún yín pé ní Fúlàní wọ́n wá sílùú haúsá ni wọ́n gbà wọ́n lálejò látara pé wọ́n gbà wọ́n lálejò wípé ẹ̀sìn kan náà ni wọ́n ń ṣe òun ló di pé ní agba gbogbo ìlú o di pé wọ́n gba gbogbo òlù. kò sí wọ́n wà nínú ìtàn kò sí rọ́ńbẹ̀ wọ́n gba gbogbo onílù pátá débi pé ní gbogbo àwọn oyè yẹn àwọn wà ẹ fẹ́ di olórí látara gbígba lò nílẹ̀ yẹn òun náà ló dá wàhálà lẹ̀ ńgbà tí wọ́n kì í nígbà tí ẹ̀ gba ẹ̀ rí bọ̀ọ̀nù gbà ṣé bọ̀ọ̀nù ò ṣé ni nígbà tí ẹ̀ rí bọ̀ọ̀nù gbà ṣé bí wọ́n wọn ẹ wá gba lò nílẹ̀ wá kóra yín sí ẹ̀yin àwọn ẹbí yín àwọn fámìlì yín fi gbalẹ̀ látara pé ní ẹ̀ ń fẹ́ pọ́wà ẹ̀ ń fẹ́ pọ́wà ẹ̀ ń fẹ́ wọ́n fẹ́ ṣe wa wọ́n fẹ́ máa jẹ́ olórí mọ́ everybody àfi kí kọ́lọ̀ ká kó sànù wa ìtàn yìí pọ̀ kúrúkúrú ni ṣùgbọ́n ọ̀rọ̀ ń bọ̀ tó bá di ní part máa gbọ́ tó bá fẹ́ ẹ ṣeun. ẹ ṣe àdúpẹ́ bàbá ọlọ́wálé ọmọ ọmọ àdìgún ẹ ṣeun ṣeun ìtàn yìí kì í sì ṣe láti ba ẹnikẹ́ni jẹ́ bí ọmọdé ò bá bá ìtàn yóò bá àrọ́bá àrọ́bá sì rí bàbá ni a gbé eléyìí wá ká lè mẹni tí bí wọ́n ti ń wọlé tí wọ́n ń bẹ́ẹ̀ náà ni ọ̀kadà bẹ́ẹ̀ ṣe ń ọ̀kadà wọn bẹ́ẹ̀ náà náà ń tá ń pa gúgúrú wọ́n á foko wọ́n á fi ẹran wọ́n á wọ́n ya sùn wọ́n tún gbọ́mọ sùn wọ́n tún pa á àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó fi hàn pẹ̀lú ìtàn pé níbi tí àwọn ti ń bọ̀ bẹ́ẹ̀ náà gangan ni wọ́n rí ẹ nǹkan tí orí orílẹ̀-èdè nàìjíríà ṣe lọ́wọ́lọ́wọ́ ní twenty first century ní àkókò tá a wà yìí à ó mà ṣe o ó mà ṣe lọ́pọ̀lọpọ̀ nítorí náà ń kọ́ èmi àwa máa sọ fún yín wípé èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo gbé bàbá wa àdìgún tí a sì náwó tá a nára sí orí fọ́nrán yìí nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ nítorí tiwa kọ́ ṣùgbọ́n fọ́nrán yìí kò wà fún ìwọ tó gbọ́ nìkan béèrè lọ́wọ́ ibi tó ti gbọ́ pé bó ló ṣe lè rí ọ̀fẹ́ ni o ẹnikẹ́ni kò gbọ́dọ̀ tà á kì ṣe fún títà ọ̀fẹ́ ni nítorí náà tó bá ti dọ́wọ́ rẹ ìwọ náà fún ẹlòmíì fún ẹlòmíì káwọn ọmọ rẹ kó lè mọ ibi tí a ti ń bọ̀ kó mọ ibi tá à ń lọ ọmọ tó sun lẹ́nu ó ṣàpòyà kọ́ ni o á tún padà á bá wa sọ̀rọ̀ ní apá kejì fọ́nrán yìí ẹ mú ẹ kú lọ́nà ẹ ṣé ó dìgbà kan náà. ìlú kejì ìlú ìdọ̀pẹ̀mú ṣé tí a bá ní sùúrù tí a bá fi ọgbọ́n pa èèrà a máa rí ẹ̀dọ̀ èèrà ni ojú tí a bá fi wá olúwa kò ní fọmọ yín lórí etí tí a bá fi gbọ́ wa etí náà kò ní dìbò yín lórí ẹ mọ́ bá wa ká lọ́wọ́. ẹ bá máa. ẹ̀yin tí ẹ ti gbọ́ fọ́nrán àkọ́kọ́ tẹ́ ẹ̀ bá sì ti gbọ́ fọ́nrán àkọ́kọ́ ẹ wá aláwárí ẹ wá aláwákàn nítorí pé ìran wa ò gbọdọ̀ parun ọmọ aládé ẹ̀yin ọmọ Yorùbá ò gbogbo ẹ̀yin tí ẹ ti ràn wá lọ́wọ́ lórí fọ́nrán yìí mo lù í lọ́gọ ẹnu o yí pé ẹ ṣeun mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ìbànújẹ́ ayé ó kéré pọ̀ kò wá ní kángun sẹ́nì kọ̀ọ̀kan yín láṣẹ Olódùmarè ní báyìí mú àgbọn pé bàbá wa tí wọ́n mọ̀ bá wa na ọ̀rọ̀ apá kejì níbẹ̀ bàbá wa ọ̀làwálé ọmọtọ́ṣọ́ ọmọ àdìgún hmm. ẹ mà káàbọ̀ ẹ tún káàbọ̀ sórí ètò yìí o ìbànújẹ́ ayé ó kéré pọ̀ kò ní kángun sọ ọ̀dẹ̀dẹ̀ yín láṣẹ olódùmarè apá kejì la tún gbédè o ta ni fúlàní àṣírí bí fúlàní ṣe gba ilẹ̀ haúsá àti nupe wọ́n tọwọ́ bọ̀ lọ́rin bákan náà apá kejì bàbá wa ọmọ àdìgún ó yẹ ẹ bá nà ń bẹ́ bó ló ti rí lọ́dọ̀ yín mẹ́wọ̀n. tọ́ ẹ àkọ́kọ́ a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá wa tẹ́ bá wa àǹkọ̀ fídíò tá a fẹ́ gbé jáde yìí tá à ń pò lọ́wọ́ báyìí a kí yín púpọ̀ ẹ kú sí ẹ̀ takuntakun. ọ̀làwálé ọmọ tọ́sí adigun náà ló ń bá yín sọ̀rọ̀ fọ́nrán àkọ́kọ́ tá a ti sọ̀rọ̀ lórí ẹ̀ a ti mẹ́nu bà àtàní fúlàní irú ọṣẹ́ wo ni wọ́n ṣe fún ìran tá à ń pè ní haúsá torí pé ní àlejò ní fúlàní kì í ṣèlú wọn ìta ni wọ́n ti wá àwọn tọ̀hún rìn wá ni wọ́n wọ́n wá láti ìta ni fúlàní ọ̀tọ̀ haúsá ọ̀tọ̀ àti yànnàná rẹ̀ a tún wá sọ ọ́ débi pé ní báwo ni àwọn fúlàní ò ṣe rí ọwọ́ mú nílùú tá à ń pè ní bọ̀rọ̀nà láwọn ìran kànúrì táwa yorùbá ń pè wọ́n ní bẹ́rìbẹ́rì àwọn ìran bẹ́rìbẹ́rì yìí àti mẹ́nubà pé ní àwọn fúlàní wọ́n kógun jabẹ àwọn èèyàn náà bẹ̀tẹ̀ wọ́n yarí pé ní àwọn ò ní gbà torí pé àwọn tí àwọn baba ńlá wọn ti ń ṣe wọ́n ti ń ṣe ẹ̀sìn Islam hundreds of years ni wọ́n ti ń ṣe ẹ̀sìn Islam kẹ́yìn tó dé so pé wàá jà wá lógun no ànígbà fún yín tẹ bá rí àwọn àlébù kọ̀ọ̀kan tá a bá ń ṣe nípa ẹ̀sìn ní kẹ́ tún ṣe fún wa kẹta yìí fún wa àmọ́ pé ẹ fẹ́ kógun jà ẹ gbàlú wa àwọn ò ní gbà gbogbo ẹ̀ láti yànnà náà rẹ̀ so ká tó wá tó fi rán wa létí ká tó lọ sí fọ́nrán ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí fúlàní ìran wọn ìran adaran ni wọ́n tó ń wá láti fùtàjà lọ tó sì jẹ́ pé ní àlejò tí wọ́n gbà wọ́n lálejò ni wọ́n fi sọsẹ́ fún àwọn haúsá la fi wá ń sọ nínú fídíò fọ́nrán àkọ́kọ́ ìpè gbogbo ìlú tó jẹ́ lu haúsá lónìí wọ́n ti gbà lọ́wọ́ wọn la sọ pé ní ọba Sokoto Fúlàní ọba Kẹ́bì Fúlàní ọba Zamfara Fúlàní ọba Adamawa Fúlàní ọba Gombe Fúlàní ọba Bauchi Fúlàní ọba Jigawa Fúlàní ni níjọba ń bẹ ọba Kano Fúlàní ni ọba Katsina Fúlàní ọba Zaria Fúlàní a ti sọ níbi fídíò àkọ́kọ́ tó fún àǹfààní àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ fídíò yìí ẹ lọ gbọ́ títa àkọ́kọ́ yẹn kẹfì lè gbọ́ yìí ẹ dákun níbo wá nínú ìran àwọn haúsá wa wà táwọn ìran míì tó ń lo orúkọ ẹ̀sìn tẹ́ fi gba gbogbo nǹkan mọ́ lọ́wọ́ débi pé táwa ń sọ̀rọ̀ nípa political power ká ti yànnà náà rẹ̀ níbi fídíò àkọ́kọ́ náà wípé gómìnà Sokoto Fúlàní gómìnà Kebbi Fúlàní gómìnà Zamfara Fúlàní gómìnà Adamawa Fúlàní gómìnà Gombe Fúlàní gómìnà Bauchi Fúlàní gómìnà Jigawa Fúlàní gómìnà Kano Fúlàní gómìnà Katsina Fúlàní gómìnà Kaduna Fúlàní ẹ̀dá kòtòrìtọ̀ lọ kí ló dé hmm. làwọn fi ń sọ fún àwọn ọmọ ìyá wa ìpè ní eléyìí sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n fẹ́ gbàdúmọ̀ wa lọ́wọ́ ni. Mm nídìí eléyìí ká wá lọ síbi fọ́nrán kejì. ẹ ṣeun. àwọn àwo ni mo pe bí ta fẹ́ rẹ olóyún bàbá wa. inú pé ṣé àwọn inú pé yẹn ni kanuri bákan náà. lóò àwọn ti kanuri yẹn òun là ń pè ní àwọn bọ̀rọ̀nú àwọn hmm. bọ̀rọ̀nú a máa kọ ìlà ìlà táwọn bọ̀rọ̀nú máa ń kọ ọdẹ báwo wájú wọn fèsì wọn máa kọlà gbọrọgbọrọ síwájú báyìí ni àwọn náà máa ń dúdú dáadáa àwọn bọ̀rọ̀mọ́sì yìí wọ́n jẹ́ ẹ̀yà kan tó jẹ́ pé ní ọlọ́run fún wọn ní mímọ̀ ọlọ́run bless wọn dáa káràkátà àwọn náà máa ń sí dáadáa sàdédé làwọn fúlàní wọ̀lú làwọn náà bá sori dáràn o làwọn fúlàní bá tó pé ní àwọn òkú gbogbo àwọn ipe ní ipe wọn ń pa ẹbọ mẹ́sìn ibẹ̀ ni ọba Kànúrí gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé ní fídíò àkọ́kọ́ ọba kanuri kọ lẹ́tà padà sí wọn pé ẹ ẹ lè jà wá lógun ẹ sì wá jà wá lógun nílùú bàbá wa hmm. kò sí tó jọ ni wọ́n fi wá ja ogun yẹn tán jẹ ilẹ̀ kanuri ṣùgbọ́n ọlọ́run padà wá dojú ti àwọn alábòsí wọ́n padà gba ìlú wọn wọ́n gba wọ́n gba ìlú wọn padà lọ́wọ́ wọn o wọ́n sì pa gbogbo àwọn adaràn yẹn pátá wọ́n pa wọ́n wọ́n ti gbà lù wọn padà ni. káwa káwa wà nupe land báyìí ẹ jẹ́ àgbé àwòrán nupe máàpù nupe jáde káwọn èèyàn lè rí i ó yá ẹ mọ ìṣó lẹ̀. tó tẹ bá wo àwòrán nupe tẹ ń wò lọ́wọ́lọ́wọ́ nísìn ẹ rí i pé ní ó fọ́ọ̀lù sínú táǹpẹ̀ ní ní táǹpẹ̀ ní Niger State ibẹ̀ ló fọ́ọ̀lù sí tẹ bá wo àwòrán yẹn dáadáa nínú nupe yìí àwọn ìlú tó wà ń bẹ́ẹ̀ nígbà yẹn à ń pẹ̀lú kan nílùú bí ìdá hmm. ọba wà ń bẹ̀ tó jẹ́ ọba tápà à ń pẹ̀lú kan nílùú tá à ń pè ní làpáì làpáì ọba wà ń bẹ̀ ó jẹ́ ọba ìran tápà ní ìjọba nígbà yẹn ẹ bá tún wo bẹ̀ ẹ máa tún rí i pé ìlú kan ń bẹ tó ń pè ní lẹ́yìn bí ìdá tá a sọ pé làpáì ẹ máa rí ṣòǹgà ẹ máa rí láfíà jí àti ń bọ́ sọ́wọ́ kwara wa lọ́dọ̀ nísìnyí ẹ̀ o because tábà sọ pé nínú Niger gangan gẹ́gẹ́ bá a ṣe ń bá àmì ṣe àlàyé lọ nínú Niger state ọba mẹ́ta ló wà níbẹ̀ ní ọba ti tàwọn nu pé mò ń sọ tàwọn ọba tápà nígbà yẹn tọ nínú àwọn ọba mẹ́ta tó wá wà níbẹ̀ ọba àkọ́kọ́ la pè ní ọba bíìdá ó dà gẹ́gẹ́ bí báwa ṣe ń sọ pé Ilé Ifẹ̀ orísun wà nìyẹn tó bá sọ pé níbo ni orísun àwọn haúsá a sọ pé ní Daura tá a pè ní hmm. Katsina State orísun wọn nìyẹn níbo ni orísun àwọn tápà bí ìdání orísun wọn ẹ̀yà àwọn ọ̀tọ̀ láwọn ẹ̀yà tápà àwọn náà sì ní àwọn nǹkan ìdálẹ̀ wọ́n máa ń gbé ìgúnnu ìgúnnu yóò fẹ́ dàbí eégún bíi ti Yorùbá àmọ́ ìgúnnu tí wọ́n wá ń ga gan gidi gbogbo àwọn nǹkan àbáláyé gbogbo ẹ̀ làwọn náà ń ṣe ṣùgbọ́n àwọn hmm. tápàtà ń sọ yìí àwọn náà ti ń ṣe ẹ̀sìn àkọ́kọ́ ọba tó kọ́kọ́ ṣẹ̀sìn tó gba ẹ̀sìn Islam kó tó di pé ní àwọn Fúlàní dé òun náà ni wọ́n ń pè ní Jibril Jibril yìí ní seventeen seventy ọba anúpé ni mùsùlùmí ni tó ti tó ti ń ṣe Islam ó ń túmọ̀ sí pé ní kété pé wọ́n mẹ́sìn wá fáwọn yẹn náà wọn ò mẹ́sìn wá fún wọn o so àwọn ibi tí wọ́n ti ń jọba nínú nínú Niger State tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun la ń sọ yìí pé ní Bida àti Lapai àti Agaye ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ọba ń pé mẹ́ta ló wà ń bẹ̀ tẹ́gbẹ́ tó wá ní ẹ̀gẹ̀rẹ̀ rẹ̀ tẹ́ tó wá sọ́wọ́ ọ̀sàlẹ̀ ní ọwọ́ Kwara State àwọn ìlú méjì kan bẹ́ẹ̀ ń bẹ̀ ìlú méjì yẹn wọ́n ń kan ní Láfíàjì lábẹ́ àjì yìí ọba wà ń bẹ̀ ẹni tí ń jọba ń bẹ̀ tápà ni èdè kan náà ni wọ́n ń sọ ìlú kan tí wọ́n ń bẹ tó ń pè ní ṣòǹgà ṣòǹgà yìí ọba tó wà ń bẹ̀ tápà ni àwọn ìlú márààrún yìí ó ní àwọn tó pé ní ọba tápà ní ń jọba níbẹ̀ tápà ni wọ́n ń sọ ẹ̀yà wọn ọ̀tọ̀ ìṣesí wọn ọ̀tọ̀ ó yàtọ̀ sí ìṣesí àwọn fúlàní torí pé kí ni àwọn náà wọn a máa dáko wọn a máa dáko wọn a máa ṣe wọn a máa ṣe business láwọn fúlàní náà láwọn sọ́rí láwọn nupe tí mò ń sọ̀rọ̀ wọn àwọn nupe àwọn tápà tọ̀ láwọn nupe bet nígbà tó yá ní àlejò ọ̀ràn bá wọ̀lú wọn hmm. àlejò ọ̀ràn tó wọ̀lú wọn wọ́n ń porúkọ rẹ̀ ní Mallam Dẹ̀ǹdó Mallam Dẹ̀ǹdó yìí fúlàní ni Dẹ̀ǹdó. Mallam Dendo tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí Fúlàní ni nígbà tó wọ̀lú yẹn pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wẹ̀ làwọn ọba tó wà níbẹ̀ tó ń pè ní Etunupe Etunupe bíi ká sọ pé ọba làwọn ń pè ní Etunupe ọba hmm. Nupe ọba Nupe tó wà ń gbà yẹn kò pẹ́ ló sasọ bora ọba yẹn kú nígbà tó bá kú àwọn àwọn àwọn cousins méjì ni wọ́n wá ń jà sí throne nígbà tí wọ́n ń jà sí throne ìjà yẹn wá le láàrin ara wọn wọ́n wá ń jà nígbà tí wọ́n ń jà ìgbà tó wá di eighteen thirty ni marlen dendo ti ń gbé gbèsè ló ti fẹ́ kọ́ńkà lù yẹn ló ti fẹ́ hmm. gbà lù máa wọn nínú wọn ní eighteen thirty ọlọ́run ò fún sí ìgbà tó tún wá tó tún wá di eighteen fifty seven tóun náà ti bímọ tó bí ọmọ kan tó ń pè ní Usman Zaki Usman Zaki yìí pẹ̀lú bàbá ẹ̀ bí wọ́n sàṣì gbà ló onílù nìyẹn o wọ́n wá hmm. because àwọn cousin méjì tí wọ́n ń jà sílùú wọ́n ń pè wọ́n ń pè kan ní Jimada wọ́n ń pè kan ní Majiya Jimada yẹn òun náà lẹ́tọ̀ọ́ sọ́ba Majiya òun náà lẹ́tọ̀ọ́ sọ́ba so àwọn gúùpù kan wá ń bẹ àwọn fashion méjì kan wá ń bẹ nílùú yẹn tó popular dáadáa àwọn fashion méjì yìí fashion kan bẹ sọ ń pè ní yizazi àwọn fashion yizazi yẹn àwọn ń support jimada wípé òun làwọn fẹ́ kó jọba àwọn fashion kejì tó ń pè ní gwagwazi àwọn gwagwazi yẹn àwọn ń support majia so àwọn fashion méjì yìí kálukú ti ní ẹni tó ń support nídìí eléyìí wọ́n bá bẹ̀rẹ̀ sí í fa wàhálà ibẹ̀ ni àwọn fúlàní wọ́n wá ń stọ́dì ohun tó ń lọ bọ́n ṣe yọ kẹ́lẹ́kẹ́lẹ́ nù wọ́n bá lọ ń bá wọn jì máa dà ẹ jẹ́ ká sọ̀pọ́ọ̀tì yín nǹkan báyìí báyìí láàṣì aláwọn ọmọ ogun aláwọn kíníkàkíní kan wọ́n sì kó sí fúlàní lọ́wọ́ nìyẹn o bí eré bí àwàdà ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀ kí àwọn ọmọ ìyá àwọn cousin méjì tó ti tó ti pín sí méjì tíjà ti tíjà ti le láì mọ̀ pé ní àwọn adaràn yìí ti ní secret agenda ti tiwọn lọ́dún lábẹ́nú wọ́n ń wá ọ̀nà láti lè gbàlú onílùú bet gbogbo ọ̀nà làwọn èèyàn gbìyànjú láti lè reconcile àwọn fashion méjèèjì pé ọmọ ìyá kan náà ni yín ẹ mọ́ jà ẹ já sẹ́tù yín wọn ò gbà. ó mà tó òtí gbà tó òtí yìí. wọ́n ń bára wọn jà wọ́n bára wọn jà ibi tó ti ń bára wọn jà ibẹ̀ ni làwọn tápà wọ́n ṣe lùsì tú wọn o báwọn ṣe lùsì ẹ̀ àwọn àwọn fúlàní bá lọ sọ̀pọ́ọ̀tì apá kan tá ń pè ní jìmọ́ádà àwọn ni yíza zigu wọ́n sọ̀pọ́ọ̀tì wọn èmi nígbà tó ń sọ̀pọ́ọ̀tì wọn ogun yẹn tọ̀ wọ́n ṣe kọ́ńkà àwọn májíyànù tí àwọn gbagbazi <clears throat> group táwọn ń support bọ́n ṣe kọ́ńkà wọn nìyẹn gbàtọ́ kọ́ńkà wọn tán bọ́n ṣe gba agbára nìyẹn àwọn tọ̀hún bá ń rò pé bóyá wọn ò gbé power fáwọn wọn ò gbé power fáwọn ò gbé fún wọn o bó ṣàṣe di pé ní àwọn fúlàní wọn bá takú Mallam Dendo bá fi ọmọ rẹ̀ ó bá fi jọba tó ń pè ní Usman Zaki hmm. Usman bá Zaki bá hmm. jọba ó bá jọba ń bẹ̀ ah wọn gbàdúró ń lù ú àwọn jìmọ́lódà wa ń wò pé bóyá wọ́n máa padà gbé tróònù fáwọn padà wọn ò gbé tróònù fún wọn o àwọn ẹ̀gbọ́n gúrùpù kejì tá à ń pè ní máa jíya àwọn máa jíya yẹn àwọn ògbó àwọn bá ń bẹ̀rẹ̀ sí pé àwọn fa wàhálà kí làwọn fúlàní máa ń ṣe tó bá ti gba ìlú kan wọ́n wàá sáré kọ lẹ́tà sí ehm, Gwandu torí pé kí ni tróònù tó wà gangan emirate àkọ́kọ́ òun náà ni èyí tá à ń pè ní ti Sókótó yẹn emirate èkejì tó ń gbà nínú nínú afọ́nrán àkọ́kọ́ tá ṣàlàyé nípa bọ́n sì gbà lú àwọn Sókótó ńgbà tó ń gba Sókótó ni wọ́n lọ gba Gwọ́ndú tí Usman Danfodiyo ó mú ọmọ bíbí inú ẹ̀ tó fi jẹ ọba Sókótó tó á mú àbúrò rẹ̀ tó ń pè ní Abdullahi tó fi jẹ ọba Gwọ́ndú so n táwọn hmm. Fúlàní máa ń ṣe ni pé ní. Mm wọ́n máa ń try láti unite ara wọn wọ́n ṣe pé wọ́n ti gbàlú yẹn gbàrà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti kọ lẹ́tà sí wọn ní ní Gwandu pẹ̀tọ̀ ẹ̀yin ara Gwandu o báyìí báyìí báyìí báyìí ẹ support wa àti wà lábẹ́ yín o wọ́n wá send the flag lọ sọ́hùn sí Bida gbàtọ́ send the flag bí Bida pẹ̀tọ̀ àwọn ti àwọn àti tún gba bí o so tó bá ní di ọmọ ogun wọ́n lè send ọmọ ogun wá fún wọn wọ́n sì rí pé wọ́n ń send ọmọ ogun fún wọn nìyẹn so wọ́n wá pín tí wọ́n wá pín emirate sí méjì wọ́n ní emirate tá a pè ní ti Sokoto kó control ti àwọn bíi Kebbi ní Zamfara ní Adamawa ní Bauchi ní Jigawa ní Kano ní Katsina ní Zaria ní gbogbo àwọn bíi ibẹ̀yẹn emirate ibẹ̀yẹn pátá kó control rẹ̀ then èyí ti ìlú márààrún tó ń ta tá ń bọ̀ lọ́kọ̀ọ̀kan ta ni wọ́n ti gbà kan bẹ́ẹ̀ so wọ́n ní kí Abdullahi máa control rẹ̀ so wọ́n á ń send nǹkan ogun fún wọn àwọn ọmọ ogun àwọn jagunjagun ń send ẹ̀ sí wọn ká fọ̀rọ̀ gùn bí wọ́n ṣe tún wò pé ah ìlú kan ló tún wà ń bí yìí ọba àwọn ló wà ń bẹ̀ wọ́n tún rí i pé ọba tápà ní nupe wọ́n ń pèlú yẹn ní làpáì wọ́n gbà lu làpáì wọ́n gbà máwọn ran àwọn tápà lọ́wọ́ wọ́n tún jẹbẹ̀ yẹn rún wọ́n tún wò pé ah ìlú olówà ń bí wọ́n tún wò pé àgàyè àgàyè ìlú àwọn tápà náà ni o tó ń pè nílùú nupe wọ́n tún gbàgbé hmm. yẹn mọ́ ọ lọ́wọ́ ó di ó bá di pé ní a bá ní ọba fúlàní mẹ́ta ní niger state wọ́n sì gbàlú àwọn nùpẹ̀ nìyẹn o kí ló fà á torí pé ìjà tó ṣẹlẹ̀ láàrin àwọn cousins méjì tó ò ṣẹ́tù láàrin ara wọn wọ́n kó sí wọn láàrin àwọn cousin wo ni májíyá àti jìmọ́dà nùpẹ̀ ni wọ́n tápà ni wọ́n Mallam tó ti make attempt láti eighteen tó ti fẹ́ gbàlú wọn òun ló wá padà capture ìlú yẹn ní eighteen fifty seven eléyìí sọ̀rọ̀ ẹ̀sìn o wọ́n ṣe gbàdúrà àwọn onílùú lọ́wọ́ nù ẹ dákun ẹ̀yin tí ẹ ń gbọ́. bàbá wa bàbá wa àdìgún etí kílẹ̀ pé tí wọ́n ti ń gbìyànjú láti gba ilẹ̀ yẹn. eighteen thirty ni wọ́n ti ń gbìyànjú láti gba ilẹ̀ yẹn ngbà tó wá ní eighteen fifty seven wọ́n tó gbà eighteen fifty seven ìdí tí mo fi béèrè ìbéèrè yẹn ni wípé kí àwọn èèyàn wa tí wọ́n bá wo àkókò tó wà ní àkókò ọdún yẹn sí ọdún tí wọ́n wá rí tí wọ́n rí gbà ní eighteen fifty seven ẹ rí wípé àwọn aráabí tá à ń sọ̀rọ̀ àwọn adaràn yìí wọn kì í dẹ̀yìn wọ́n tún máa lọ wọ́n á tún padà wá òun náà la dẹ̀ rí ìtàn sì tún rìpíìtì ara ẹ̀ èyí tí mo fẹ́ kàn yín tẹ̀ ń gbọ́ fọ́nrán yìí kẹ́ ẹ fetí sí dáadáa nìyẹn kọ́kọ́rọ́ tí wọ́n sì ń lò ní wípé wọ́n wọ́n wọ́n lo àárín àbúrò àtẹ̀gbọ́n tó dàrú divide and rule òun náà máa ń lò ṣe gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹ máa ẹ máa ẹ máa gbọ́ òsókè sá. so nígbà tó di pé wọ́n gba bíìdá tí wọ́n gba làpáì tí wọ́n gba àgàyè gbogbo àwọn ìlú tá a wí ní sàwọn ìlú ńlá ni tó ti jẹbẹ̀ yẹn run wọ́n wá mú àwọn ọmọ wọn àwọn fámìlì ara wọn wá fi wọ́n jọba ńbẹ̀ ìtọ́ máa ń ṣe nìyẹn ẹ dákun ẹni tí tó bá fẹ́ sòótọ́ tó bá fẹ́ sòótọ́ tó sì ní làákàyè ẹ dákun torí tọlọ́run ọlọ́run ọba tó dá wa tó dá tápà sọ ni kí fúlàní máa jọba lórí tápà ní ṣé ètò tọ́lọ́run ṣe kalẹ̀ nìyẹn ọlọ́run ọba tó dá haúsá sọ ni kí fúlàní kó lọ jọba lórí haúsá ló fi dá haúsá ni ẹ ṣé ọlọ́run ọba tó dá kálukú kọ tó dá yorùbá tó dá ìgbò tó dá haúsá tó dá ìgalà tó dá ìgbìrà ìgbìrà náà ni kó máa jọba àgbìrà bọ́lá ń ṣe ṣètò nìyẹn bẹ̀tẹ̀ lórúkọ ẹ̀sìn wọ́n wá sá sí abẹ́ ẹ̀sìn ẹ̀ wá ń gba ìlú onílù ẹ̀ wá ń gba ìlú onílù káàkiri la fi ń sọ fún wọn pé ní ká ṣe ra wa lóṣooṣù ọ̀wọ̀ gbogbo ń tà ń tà láti ṣe àwọn òbáràn kankan jẹ́ à ń sọ history tó ṣẹlẹ̀ ní ipe kí ọmọ kóòtù ojíire ká mọ̀ ń tà ń ṣe òun because àwọn adarun ò ṣeé fojú di a ti sọ nínú àwọn ìfọn fọ́nrán àkọ́kọ́ tá a sọ ipe ní gbogbo òlú tí àwọn ará bíi ti jẹun ní West Africa kìí ṣèlú kékeré Guinea wọ́n ṣe bẹ́ẹ̀ ní Guinea wọ́n ṣe bẹ́ẹ̀ ní Senegal wọ́n ṣe bẹ́ẹ̀ ní Cameroon wọ́n ṣe bẹ́ẹ̀ ní Mali wọ́n ṣe bẹ́ẹ̀ ní Burkina Faso wọ́n ṣe bẹ́ẹ̀ ní Nigerian Republic wọ́n ṣe bẹ́ẹ̀ ní Mauritania wọ́n ṣe bẹ́ẹ̀ ní Guinea wọ́n ṣe bẹ́ẹ̀ ní Gambia wọ́n ṣe bẹ́ẹ̀ ní Chad wọ́n ṣe bẹ́ẹ̀ ní Ivory Coast even tí wọ́n Ghana ẹ mọ̀ ọ́ ráwọn traces ibi tí wọ́n ti dalẹ̀ wú hmm. ibi tí wọ́n ti balẹ̀ ìlú bẹ́ẹ̀ ibi tí ọkàn wọn ti balẹ̀ tán ká tán ti sọ pé ìlú àwọn lélẹ́yìí ìlú bàbá ńlá àwọn lélẹ́yìí òun náà nílùú Nàìjíríà ìlú tó ń kà kún pé ìlú bàbá ńlá wọn òun nílùú Nàìjíríà so approximately ní population wọn ní Nàìjíríà sixteen point eight million ni wọn sixteen point eight million òun ní Nàìjíríà bọ́n ṣe wà káàkiri nìyẹn o bọ́n ṣe wà ní Guinea Conakry tó wà ní Senegal tó wà káàkiri bọ́n ṣe wà ní Cameroon so nídìí eléyìí bàbá wa ń sọ yí pé nítọ̀ ká máa ń tà ń ṣe so nínú ìtàn tá à ń bá a lọ nígbà tí wọ́n ti gba bí ìdá wọ́n lo ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ wọ́n lo divide and rule sáàárín àwọn fámìlì kan sí àwọn ẹbí kan wọ́n fún wọn tí wọ́n díjálẹ̀ sí wọn láàrin wọ́n sì gbàlú onílùú síbẹ̀síbẹ̀ àwọn tìlú àwọn ẹ̀yà tá à ń pè ní máa yìí àwọn sì ń rò wípé ní bóyá àwọn máa gba kíní àwọn padà tọ̀ hmm. nígbà tó tún yá ọmọ tó ń pẹ́ ah ìlú kan wọ́n ń pè ní láfíàjì yìí ìlú tá à ń pè ní láfíàjì yẹn àti bọ́ Kwara state yẹn torí ilẹ̀ hmm. ilẹ̀ àwọn nupe ó dé Kwara state boundary títí wọn òun náà ni láfíàjì ṣòǹgà so nínú láfíàjì yẹn wọ́n tún kó àwọn ọmọ ogun lọ wọ́n tún kọ́ ǹkà bẹ́ẹ̀ wọ́n gba àwọn olùlù lọ́wọ́ wọ́n tún mú fúlàní wọ́n tún fìjọba ń bẹ̀. ó tún yá wọ́n tún ṣe ṣáà wọ́n tún gbéra wọ́n tún wọ pé ìlú kan tún wọ́n ń pè ní ṣóńgà yìí wọ́n tún kọ́ àwọn ogun lọ wọ́n tún lọ jà wọ́n lógun bẹ̀. tó bá ti gbogbo ibi tó bá sì ti jagun báyìí wọ́n máa kó wọn lẹ́rú ni àwọn tó bá ti wá kó lẹ́rú yẹn àwọn lè máa rí aṣọ green and red lọ́rùn wọn àwọn ni wọ́n ń pè ní dogani. àwọn ló wá jẹ́rú àwọn náà ń wọ aṣọ green and red yẹn àwọn ni ẹrú ẹrú ọba nìyẹn àwọn ẹrú yẹn ẹ tracy history yẹn máa rí pé ní mo pe ni wọn tápà ni wọn wọn ṣe fúlàní hmm. tápà tápà ni wọn bẹ́ẹ̀ bá lọ sílùú àwọn haúsá náà ẹ máa rí pé àwọn tó bá ti rí pẹ̀lú green and red yẹn haúsá ni wọn wọn ṣe fúlàní ẹ dákun hmm. ṣé ẹ̀sìn náà ló ní ká ṣe yẹn láti ìgbà yẹn wọ́n sì wọ aṣọ yẹn dùn ní ẹ dákun ṣé ẹ̀sìn náà ló ní yẹn ká mọ̀ kó yẹn lẹ́rú tẹ́ pé èyí tó bá wọ̀ yẹn yóò wọ̀ ọkùnrin yóò máa wọ ọsọ yẹn kú ni tó bá tún wọ ọkú tán ọmọ rẹ̀ ọmọ ọmọ àwọn adọmọdọmọ rẹ̀ ọmọ máa wọ káàkiri ni. Hmm. so ní kékeré ní kúkú nísìn wọn bá gba abá sọ pé ọba bídà fúlàní ọba làpáì fúlàní ọba àgàyè fúlàní ọba láfíàjì fúlàní ọba ṣòǹgà fúlàní wọn sì gbà lórí nínú yẹn o wọn gbà lórí nínú wọn lọ́wọ́ kọ pé àwọn gangan náà wá ń darí ètò nígbà yẹn tó ń kó àwọn èèyàn lẹ́rú tó ń fi ìyà tó ń ṣe gbogbo bó ṣe wù wọ́n láwọn àsìkò yẹn lórúkọ ẹ̀sìn ní orúkọ ẹ̀sìn nígbà tó ń gbà yẹn tán kó tó wá di pé ní àwọn òyìnbó wá dé ìgbà táwọn òyìnbó dé àwọn tí wọn ò tí táwọn ń bínú wípé ní à àwọn làwọn ní ilẹ̀ baba ńlá wọn ní àwọn bá cooperate pẹ̀lú àwọn colonial masters ipe wo àwọn ọlọ́ba lọ́ba lẹ̀ wọ́n ibi báyìí báyìí ni wọ́n wà ibi báyìí báyìí ni wọ́n cooperate pẹ̀lú àwọn ìgbò ìlú bọ́sà ṣe kọ́ báwọn ìgbò ṣe kọ́ńkà àwọn bíi àwọn ilé àwọn tápà ni ìgbà tó ń kọ́ńkà ilẹ̀ tápà ń táwọn bíi àwọn fúlàní sì máa ń ṣe ni pé ní wọ́n máa ń jupá ju sẹ́ẹ̀lẹ̀ fún àwọn àwọn òyìnbó torí pé anything tó bá ti affect tróònù wọn kò sí tí fúlàní ò ní ṣe lórí tróònù ẹ̀ wọ́n bá ń respect àwọn òyìnbó wọ́n jupá ju sẹ́ẹ̀lẹ̀ fún wọn ara arú ẹ̀ náà ló jẹ́ kí àwọn òyìnbó láìkì wọn pé wọ́n gbé power lé wọn lọ́wọ́ ìgbà táwọn òyìnbó wa fẹ́ lọ àwọn ìran kejì tá a pè ní máa jìyà táwọn ń yarí wọ́n bá ń sọ pé tọ̀ ẹ̀yin ní òyìnbó asọ̀pọ̀tì yìí o ẹ̀ sì ṣe nǹkan kan fún wa títí tẹ́ fẹ́ kàn lọ àwọn ìran wa ló ní tróònù ẹ dákun ẹ jẹ́ ká padà sórí kíní wa àwọn òyìnbó ní rárá lóòótọ́ nínú ìtàn tá a gbọ́ ìran yín ló ṣùgbọ́n a lè gba throne lọ́wọ́ wọn ẹnu tá a lè ṣe fún yín ni pé ní ẹ jẹ́ ká wálẹ̀ míì ká fún yín wọ́n wá fún wọn níbi tá à ń pè ní pátìgì ẹ bá lọ sí hmm. pátìgì nísìnyí nínú parasit ló wà ọba tó wà ń bẹ̀ lónìí ọba tápà ni ló pé ní so àwọn ìran bí ìdá àwọn ni wọ́n ń jọba ní pátìgì nísìn so hmm. lẹ́nu pátìgì yẹn ibi tí wọ́n ti ń jọba nìyẹn bẹ̀rẹ̀ bá sọ wípé ní bí ìdá fúlàní ní ìjọba ń lapai, dá làpáì fúlàní ní ìjọba ní làpáì àgàyè fúlàní ní ìjọba ní àgàyè láfíàjì fúlàní ní ìjọba ní láfíàjì. làwa ń fi ń sọ fún àwọn èèyàn wa pé àwọn pípù yìí wọ́n ní mission. lẹ́yìn ogún ọdún yóò gbẹ̀san lẹ́yìn ogójì ọdún kò ní kó má ṣe ní tí ó ṣe o tí ò bá rẹ̀san gba ọmọ ọmọ rẹ̀ yóò ní kó gbẹ̀san òun náà ló jẹ̀bi yín o òun ló fọkọ ló fi ló fi màálù jẹ oko yín ló fi màálù jẹ oko yín o tẹ wá wá retaliate yóò wá kógun jà yín àsìkò tó bá fẹ́ wá kógun jà yín kò ní sọ fún yín àsìkò tẹ ẹ̀rọ kàn ẹ wá rí i pé èyí tí ó rèpò ó rèpò èyí tí ó kidnap ó kidnap èyí tí ó pa yóò gbà ẹ̀mí wọ́n sì ń sìn yẹn ẹ̀ sì ní wíwọ́n torí pé wọn ò ní specific country kẹsì pé à ìlú wọn gangan ni o wọn wá náà lẹ́ẹ̀ma gbọ́n bẹ́ẹ̀ wọn ni wọ́n wá ni gbogbo àwọn ìlú tá a tá a kọ náà nísìnyí ẹ bá dọ̀wọ̀ náà ẹ bá lọ sí Ghana wọ́n mọ̀ sọ pé ni wọ́n wá ni tẹ bá lọ sí Senegal wọ́n sọ pé wọ́n wá ni tó bá lọ sí Cameroon àwọn náà sọ pé wọn wà báwa ṣe sọ pé wọn wà páwọn náà lọ́wọ́ sí wọn kú wọn sí wa so wọn máa ń rìn gbèrègbèrè káàkiri ni la fi ń sọ fáwọn èèyàn wa pé ní oríṣiríṣi méjì ni wọn oríṣi méjì ó ní àwọn táwọn Fúlàní wà àwọn nomadic Fúlàní wà àwọn táwọn Fúlàní yẹn òun làwọn tó ń gbé pẹ̀lú èèyàn nínú ìgboro wọn bá wàá gbé wọn ṣe bá a ṣe ń ṣe àwọn wọn wọn cooperate but àwọn nomadic yẹn àwọn náà tún wá pín sí ẹ̀yà méjì méjì ta ni wọ́n pín sí àwọn kan bẹ nínú wọn pé inú igbó làwọn ń gbé àwọn kan sì wà nínú wọn àwọn ò tiẹ̀ fẹ́ gbébì kankan inú igbó ni wà bẹ̀ tí wọ́n máa ń rìn kiri ni kọ́ máa ń dáná káàkiri inú ohun lóògùn àwọn àgbààgbà wọn lẹ́yìn táwọn jòkó so nídìí eléyìí bí àwọn Fúlàní ṣe ń lo ète nìyẹn láti gba ìlú onílù tọ nígbà tó tún wáyá tó di pé ní wọ́n ti gba ìlú onílù tán wọ́n ti gba gbogbo olú gbogbo àwọn ilẹ̀ wọn fúlàní ẹ jẹ́ ká wá sọ nípa tàwọn títí lọ́rin báwo hmm. wọ́n ṣe gbalẹ̀ lọ́rin ṣé wọ́n ja ogun ni rárá òun ò jagun.